àwọn afẹ́ kí um, islam assalamu alaikum wa rahmatullahi wa barakatu wa alaikum salam wa rahmatullahi wa barakatu ọ̀nà bí ẹni pé ariwo wà noise wà àwọn kan wọlé àwọn kan block ojú ọ̀nà wọn jẹ́ kẹ́ tó fẹ́ wọlé kó kékeré ni wọ́n wọlé tó ẹ bá wa ṣiṣẹ́ yẹn kí gbogbo àwọn èèyàn kan wọlé ẹni tí ó nílé wọ̀ kó dúró ń ta kọ́dẹ̀ mọ́wàá bí sọ́bà wátá wà ní inú ilé àwọn ọmọ kéékèèké ni wọ́n ní bàbá àti ìyá láàrin yìí ẹ̀yìn lọ́lọ́wọ́n ọba yóò bi léèrè gbogbo tẹ̀síwéṣù tí wọ́n bá ṣe fún wa láàrin ẹ̀yìn lẹ́rọjọ́ rẹ̀ níwájú ọlọ́wọ́n ọba tó ẹ mú wọn kálukú kí ọwọ́ ọmọ rẹ̀ bọ́ kínú àtọ̀ ọmọ tá a bá mú nísìn yọ wá káyà kùránì gbangba nígbà ìfọ̀n tó yóò dojú ti ọ̀kẹ́ ìbáríkà <laughs> sáàtì gbọ́ báyìí máa múyàn tó bá múyàn jáde tí ọba lè kà á bàbá rẹ̀ ọ̀sán owó bó lè kà á tàbí ìyá rẹ̀ tàbáwọn èèyàn rẹ̀ tó nítorí di eléyìí kálukú mú ọmọ rẹ̀ dáadáa mo fún wa níṣẹ́jú kan tọmọ rẹ̀ bá ń bẹ lẹ́yìn dìde lọ́mú nǹkan rẹ̀ kó fi sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ báyìí ọ̀yà ọ̀yà lẹ́yìn ìṣẹ́jú kan báyìí ọmọ tí mo bá mú mi ò ní discipline rárá ju pé kọ́ wá kéwú lọ tí ọba ti wá rí ké bàbá rẹ̀ ọ̀sán owó pé kò sí kíni òórí pé وتجاوز نعم <clears throat> الحمد لله رب العالمين احمده حمد الحامدين واشكره شكر الشاكرين وعسى ان اكون بذلك من الفائزين اللهم صل على عبدك سيد المرسلين وسلم على رسولك امام المتقين وبارك على خليلك قائد الغر المحجلين وعلى آله طيبين وأصحابه المباركين والتابعين اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل فاطر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدني لما اختلف فيه من الحق بإذنك آمين اهدني لما اختلف فيه من الحق بإذنك آمين اهدني لما اختلف فيه من الحق بإذنك آمين أنت تهدي من تشاء إلى صراط مستقيم آمين اللهم يا مدبر الأمور كلها ويا مقلب القلوب كيف شئت اجعل هذا الكلام في طاعتك واتباع نبيك آمين وخذ بناصية المستمعين لهداك يا كريم يا وهاب أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إليني قدي أروري أتي جوكو تني يتيما في كونجي أنوار أبا èyí tí ọlọ́wọ́ bá gbé kalẹ̀ sílùú pàápàá jùlọ ẹni tó tààrù sórí àwọn náà ni markaz ahli sunna wal jamaa ti Lagos èyí tó jẹ́ sí pé àwọn tó gbé ètò náà kalẹ̀ a mọ̀ wọ́n pẹ̀lú dáadáa wọ́n kì í sí ìbẹ̀rù láti sọ òdodo a rò bẹ́ẹ̀ a sì gbà pé ọlọ́run ọba yóò bá wa gbà bá aṣọ náà pẹ̀lú wọn a mọ̀ wọ́n ẹlòmíì tó yàtọ̀ sí mi tí mo ń sọ̀rọ̀ náà mọ̀ wọ́n pẹ̀lú dọ́gbandọ́gba tàbání dọ́gbandọ́gba bóyá dé ìsàlẹ̀ lọ́dọ̀ wa ń bẹ̀rẹ̀ pẹ̀lú kí èèyàn wà ní agbègbè méjì méjì àmọ́ wọ́n pẹ̀lú kí èèyàn wà láàrin gbogbo ọ̀rọ̀ àmọ́ wọ́n pẹ̀lú ojútì kódà àmọ́ wọ́n pẹ̀lú ẹ̀kọ́ yáyì tó pọ̀ àmọ́ wọ́n pẹ̀lú kí wọ́n máa pán àgbàlagbà lé ẹni tó jù wọn lọ a mọ̀ wọ́n pẹ̀lú hikma ìtànkù ní hikma ní pé kí ìyẹn ọmọ ń tọ́ yẹ ọ̀tọ̀ ní kọ́ mọ̀ ọ̀tọ̀ ní kọ́ mọ̀ ń tọ́ yẹ wọ́n mọ̀ bàtọ́ yẹ káwọn sọ̀rọ̀ hikma ni wọ́n mọ̀ bàtọ́ yẹ káwọn dákẹ́ hikma nìyẹn wọ́n mọ̀ bàtọ́ yẹ káwọn á ní hikma nìyẹn wọ́n mọ̀ bàtọ́ yẹ káwọn ọ̀rọ̀ hikma nìyẹn tó o bá rẹ́ níyàn tó jẹ́ sí pé rírọ̀ rírọ̀ ní gbogbo ìgbésí ayé ẹ̀ kò ní hikma tí o bá lé ní àtọ̀jẹ́ sí pé kólé kólé gbogbo iṣẹ́ ayé kò sí hikma náà gbèsè ayé nìyẹn ṣùgbọ́n tá ń pè ní hakim òun náà lẹ́ntọ́ máa ń tọ́yẹ síbi tọ́yẹ ayé táwà yìí dáwà táwà ń bẹ̀ yìí ìta lè ń bẹ̀m̀bẹ̀m̀bẹ̀ ìta rọ̀ níbẹ̀ ń sí kíní ọwà ń bẹ̀ tó bá ti gbé kọ̀ọ̀kan sáàyé rẹ̀ ọ̀tẹ̀ láwọn àlẹ́bẹ̀ ọlọ́wọ̀n ọba nìyẹn tó bá ti gbé kọ̀ọ̀kan sáàyé rẹ̀ ọ̀tẹ̀ láwọn onímọ̀ tó jẹ́ sí pé ọlọ́run tọ́ wọn sọ́nà nìyẹn hikma bákan náà kódà hikma wọ́n dútò bí wọ́n ma bí wọ́n ti máa bá àwọn alátakò bí wọ́n ti máa bá wọn gbé sẹ́ẹ̀pẹ̀ yẹn lẹ́jọ́ yìí sẹ́ẹ̀pẹ̀ ọlọ́pàá àárọ̀ ṣe yẹn rí ẹ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n dẹ̀ tọ́yín bí wọ́n ti ń tàwa náà kí là ń ṣe ń bẹ̀ hikma ni àwọn náà mọ́ ń táàfi wẹ́sùn sí ìyànlẹ́sẹ̀ táàfi pè yàn lẹ́jọ́ a sì mọ ọ̀nà táàgbà lò táàkù kí àwọn police kí wọ́n arrest èèyàn ẹlọgbé e. e. torí pé ó sọ nǹkan báyìí nípa wa láìdá àwọn Yorùbá máa ń sọ pé yíyọ ẹkùn tó jókọ̀ hikma ni ẹkùn tó yíyọ ìsìnkú ń bọ̀ wọ ẹranko kan nínú gbò bákan náà kéèyàn máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sáyé ó fi yíwa wípé ó níbi tí jẹjẹ náà ó níbi tí ń lọ àwọn nǹkan tí mi pẹ̀lú àwọn tó gbé tò kalẹ̀ òun náà nù ọ̀dọ̀ ti tó jọ mẹ́ta náà bí bá ń aburú yóò fi hàn síta ó tọdún mẹ́wàá báyìí tá a ti mọ̀ wọ́n kì í tọdún kan o kì í tọdún méjì o kì í tọdún mẹ́ta o àwọn àròyìn tí wọ́n sọ yìí ni òun náà kọ́ ní àkọ́kọ́ sáyìn jókòó láàrin yìí a máa ń jó dáadáa ìjókòó òdodo kìí sì jókòó pa afẹ́ sọ̀rọ̀ kẹ́ni kankan kìí sì jókòó pa afẹ́ bá àwọn kan afẹ́ fight afẹ́ finish àwọn kan àìjó ń bí báyìí ló fi jẹ́ sí pé táìtù ìjókòó tọdún yìí àbí nǹkan ń bẹ̀ yìí wọ́n ní towards a proper proper understanding of Islam wọ́n ní ká lọ káká lọ ẹ̀tẹ̀lé wa ká lọ ìtumọ̀ ẹ̀yẹ ẹ̀tẹ̀lé wa ká lọ sí ibi àgbọ́yé ẹ̀sìn òdodo kìí ṣe pé ẹ̀tẹ̀lé wa ká lọ ká lọ finish ẹni báyìí ìṣẹ̀tún jẹ́ báwọn. eléyìí kan ní àkọ́kọ́ ọ̀rọ̀ àbí lẹ́kṣọ̀ tí ó wáyé tàbí tí máa ń wáyé láàrin yìí lórí dáadáa yìí mo sì bẹ́ lọ́wọ́ ọba kọ́mọ̀ sílé ìní àrìn ní òpin dáadáa tí màá wáyé láàrin. ẹ wá rí ẹyin tẹ wá hàn yín lénìí bẹ́ẹ̀ sí pàtó yìí lọ́kùnrin àtòbìnrin yìí mo kí yín kú oríire púpọ̀ torí pé ayíkẹ́ wa yìí ayíkẹ́ ti gbódùdú lọ sí sáàyè ẹ̀tàn bí èèyàn bá ti ẹ̀ ń tán èèyàn èmi ọmọ èèyàn tàn bàbá yà á jà náà ni a ti kí ni àjà ni fẹ́tàn ní ọmọ sí èyí tí ó gbajúmọ̀ gbajà mùjámálà mùjámálà mùdáhánà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí èmi ọmọ sí mo sì dúpẹ́ fọ́lọ́n pa ààyè tí mo wá ń ràn mi ò mọ̀ wọ́n pẹ̀lú kan máa fi ẹ̀sàn fún ènìyàn nípa báyìí èyí tẹ́ wá kì í sí ààyè ẹ̀tàn lọ́wọ́ kì í dẹ́ sí ọ̀rọ̀ tí wọ́n máa tàn ni wọ́n sọ fún ẹ̀ ọ̀rọ̀ bó ṣe rí nínú kìtáàbù bó ṣe sọ̀kalẹ̀ bó ṣe jókòó gọ́rígé nínú súnà nẹ́bí sallallahu alaihi wa sallam òun ni wọ́n máa kéde fún wa mo sì lérò wípé oríire tá a ṣe yìí tí mo tán fẹ́ kí wa fún lẹ́ẹ̀kan sí òun náà ni wípé mọ́gbà tán jẹ́ o ìgbé àfáà báyìí ó ti lọ báyìí àfáà báyìí ó ti lọ báyìí ṣéèkù báyìí wọ́n ti lọ báyìí dókítà báyìí ó ti lọ báyìí pòfẹ́sọ̀ báyìí ó ti lọ báyìí tó tún pè lẹ́yìn pòfẹ́sọ̀. ṣéèkù báyìí. àwọn báyìí ti lọ báyìí kọ́ wa máa rò yí pé bẹ́ẹ̀ lòdodo wà lọ́mọ tó kìí ṣe bẹ́ẹ̀ ó ti wà tipẹ́ àwọn ẹ̀yà lọ́kùnrin tí ó fi ọlọ́kàn balẹ̀ ọ̀pọ̀ lọ́mọ pé ní ìtọ́ ọlọ́run ni pé

mọ́wò bẹ̀yàn o alukùránì ti sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan nípa nǹkan yẹn fún wa àwọn àyà tí mẹ́rin bíbà yìí mọ́ fẹ́ràn ká máa ka àyà ká sì máa mú ẹ̀rí wá báwọn sálàfù ti fẹ́ náà ni èyí tá àlọ́ àlọ́ láàmà pa lọ́ọ̀mọ̀ tí ogun lọ́gbọ̀n àwọn ènìyàn ti bẹ lórílẹ̀ wọn ò sí lójú ọ̀nà ọlọ́run dẹ̀ sọ bẹ́ẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run bá ń sọ ní Suratul An'am àyà 117 ọlọ́run bá sọ pé وإن تطع أكثر من في الأرض يضلوك عن سبيل الله سلامة مالي وإن تطع ọlọ́run sọ fún ànábì tó jẹ́ sí pé ọlọ́run ránṣẹ́ sí ànábì ọlọ́run òjìṣẹ́ ọlọ́run ọlọ́run bá a sọ̀rọ̀ وإن تطع أَكْثَرَ من فِي الْأَرْضِ يضلوك عن سبيل الله ọlọ́ni wa nàbí tó bá tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ ogunlọ́gọ̀ àwọn èèyàn tí bẹ lórí ilẹ̀ yìí wọ́n sọ ẹnu o يضلوك عن سبيل الله àwọn ìjọlọ́run bá sọ̀rọ̀ ń bẹ ní báwo bá ní ìwọ náà ìwọ náà máa sọ fún ọ pé tó bá tẹ̀lé ogunlọ́gọ̀ àwọn èèyàn ti mẹ́ lórí ilẹ̀ yóò bí lúkà ń sábì lílá yóò bí lúkà ń sábì lílá jawabu ṣẹ́rùtù nìyẹn wọ́n sọ ẹnu ni ó dájú saka mọ́wù kẹsìrà eléyìí pọ̀ nínú Al-Qur'an Suratul ọlọ́wọ́ bá sọ pé walakinna akthara an-nasi la ya'lamun. walakinna akthara an-nasi la ya'lamun. àwọn àwọn wọn kọjá 50% wọn ọmọ náà. Suratu Hud aya 17 ọlọ́run tún sọ pé walakinna akthara nnasi la yu'minun Suratu Yusuf aya 21 ọlọ́run bá tún sọ pé walakinna akthara nnasi la ya'lamun wọ́n tó ṣe ìtumọ̀ akthara akthara majority ìtumọ̀ ẹ̀nìyẹn tó bá ti rí akthara kírun majority ntọ́lá ń lọ sí ìròyìn wọn tí ò dáì ọlọ́run sọ ní Suratu Yusuf aya 38 ọlọ́run bá sọ pé ما كان لنا ولكن أكثر الناس لا يشكرون ولكن أكثر الناس لا يشكرون سورة يوسف بكنا آية يا فوت شو لما باتن تطلي ذلك ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون ولكن أكثر الناس لا يعلمون سورة يوسف لا شو لما باتن تطلي وإنه لذو علم علم لما علمناه ولكن أكثر الناس لا يعلمون بكنا سورة يوسف آية 103 أنا بك وما أكثر الناس ولو حرصت بمؤمنين وما أكثر الناس الناس ولو حرصت بمؤمنين فترعن آية كيني الله بطب والذي أنزل إليك من ربك الحق والذي أنزل إليك من ربك الحق ولكن أكثر الناس لا يؤمنون ولكن أكثر الناس لا يؤمنون وفي الإسلام كان آية 89 ولا ولقد صرفنا للناس في هذا القرآن من كل مثل فأبى, فأبى أكثر الناس إلا كفورا أكثر أكثر لهم سورة الغافر Aya 59 ọlọ́run bá sọ pé. Inna sa'ata la'atiyatun la rayba fiha walakinna akthara an-nasi la yu'minun. Sọ̀kalọ̀ ṣẹ́fì Yasin Aya 7 ọlọ́run bá sọ pé. Laqad haqqal qawlu ala aktharihim fahum la yu'minun. Oríire ni tiẹ̀ lẹ́yìn. Alhamdulillah. Ọwọ́ àánú àwọn àkọlù ń tiẹ̀ àwọn akitaro tọ́lọ ń mẹ́ńtà nígbà ò sí inú wọn hmm. ọkàn ẹ balẹ̀ tó o bá ti mà kó dúdú lọ ń ṣe má wẹ̀yìn má bójú wẹ̀yìn má lọ́ǹtì ẹ̀ wọ́n á máa bẹ lọ́run fáwọn tí ò rí na bí ọlọ́run jẹ́ kí wọ́n rí na lọ́yìn eléyìí tọ́pù kí wá ti ní wọ́n ní huwa kayfiyyat tahsil al-ilm ash-shar'i wọ́n ní báwo láti nímọ̀ mo fi bẹ́ gbé àwọn teaching practice wà fún àní àwọn equipment tá a fi kọ́ yẹn bá ti nímọ̀ lọ́wọ́ mo ti bẹ́ẹ̀ kó lọ́wọ́ fún àní ẹ̀ bá kó lẹ̀ wọ́n ní kayfiyatu tahsil al-ilm ash-shar'i kayfiyatu tahsil al-ilm ash-shar'i as-safi wọ́n ní báwo ni ayé ti àtẹ́yìn mímọ̀ gan yẹ́n bá ní mímọ̀ gan ìmọ̀ òdodo náà wọ̀nyí ojúlówó mọ̀ báwo láti dàáfà sáwà sáwọn èèyàn dàáfà lónìí báyìí báwo láti di àfà kí lójú ọ̀nà tá a lè rìn tá a fi dàáfà àwọn elétò yìí wọ́n fẹ́ràn dáadáa fún yóò alhamdulillah wọ́n fẹ́ kẹ́ ya mú gùn sọ́ọ̀mọ̀ pé irú àwọn lẹ́tọ̀ báyìí irú àwọn topic tá a mú yìí mọ́ mọ̀ pé òkú rẹ̀ jáde. èròǹgbà wọn ni wọ́n fẹ́ kẹ́nìkan máa sọ pé fi khilaf fi khilaf gbogbo nǹkan ní fi khilaf. dọ̀pọ̀ ẹ̀mú. àwọn ọ̀nà táwọn àfáà fi máa sọ̀yàn nù lákòókò òde ètò yìí nìyẹn fi khilaf masala khilafiyya ni. gbogbo nǹkan ní khilaf khilaf. táwọn èèyàn wá sí khilaf ń pa ọlọ́run pèsè ọkàn ní àbí méjì àbí mẹ́ta táwọn èèyàn ní khilaf ń bẹ̀ náà gbogbo àwọn nǹkan tá a bá gbọ́ láàrin tí ò bá lè ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ tí wọ́n bá ń bẹ̀ wọ́n ló gòkè ó rí kó kúrò ní oko ẹrú wọ́n ní òtún ẹ̀lẹ́ máa ọmọ ọmọ ọ̀tún yàtọ̀ sí òun náà ni mọ́níhájú àwọn ọ̀nà àwọn ọkùnrin rẹ̀ kiri rẹ̀ àtọ̀ ṣùgbọ́n wọ́n ní pípẹ́ ní ènìyàn wọ́n ọ̀nà owó lẹ́rìn tàbí di àfà pàtàkì tọ́pìkì yọ ma hàn sí wa kẹ́rìn bá sẹ̀sá tọ́pìkì ń gbà mí ẹni tí wọ́n sẹ̀sá rẹ̀ fún ó lè má mọ iye àwọn tó sẹ̀sá rẹ̀ wọ́n tàbí ma pàtàkì ẹ̀kọ́ ìta wà níbẹ̀ ọ̀pọ̀ ṣùgbọ́n díẹ̀ ń bẹ̀rẹ̀ aṣọ méje níbà alákọ̀ọ́kọ́. sọ́rùfù náà sí ilà tọ́lá bìlẹ̀ ẹ̀lú ìṣẹ́rìn wà ádámù tàkà sólèfì. wọ́n fẹ́ wà yín ní ọkọ̀ wọ́n fẹ́ drive fún yín lọ síbi tí kẹ́ máa wá kẹ́sì mọ́ rojú. a rí inú kò ti kí ó ah, sọ ni ni nípa báyìí wọ́n fẹ́ darí wa padà síbi wíwá mímọ̀ káṣìlá ọmọ wípé tọ́pìkì yọ máa lé ìròjú kù lára wa ìwọ́n tó ti ń rojú tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú àwọn pàtàkì tó ń bí ẹ̀kọ́ yìí òun náà ni wọ́n bọ̀ ọmọ alìrin wà tó lámì ta sílẹ̀ láhùn lè tẹ̀ yọ́sùn wọ́n fẹ́ fún yín ní ládà tọ́pìkì yóò fún wa ní ládà àkàbà tẹ́gùn àtẹ̀mí àtẹ̀yìn tá a máa gùn táàfi débi bí kájí àfa ṣé gbogbo nǹkan tí àbá fẹ́ dé tí àbá fẹ́ jẹ́ ó ní àkàbà tí àbá gùn débẹ̀ ní àmà jẹ́ hissi ní àmà jẹ́ màánàwì ní àmà jẹ́ hissi táàrí báyìí ó sì lè jẹ́ màánàwì táàlẹ́ rí ó ní àkàbà tí àbá gùn tí àfi dàfà wọ́n ní tọ́pìkì yóò máa ṣàlàyé kí ni ládà tá a gùn báwo láti máa gùn bí èèyàn bá gùn sẹ́pù àkọ́kọ́ tó bá fẹ́ lọ gun ẹlẹ́ẹ̀kẹta sẹ́mọ̀ pé kí ni yóò ṣẹlẹ̀ sí yóò ṣubú padà wọ́n ní báwo láti gun step káfí di àfa ọ wà nínú ahamiyatu hadha al-mawdu' ẹlẹ́ẹ̀kẹta. إبراز فضل العلم الشرعي على غيره من العلوم الأخرى topic yẹn máa sara igbó máa sẹ̀rí àlọ́lá ju gbogbo ọmọ yòókù lọ ẹnjìníà dà láàrin wa náwó rẹ̀ ẹnáwó ẹnjìníà ààrẹ ẹnjìníà bá ti pọ̀ tó yìí ọ̀yà ìdílé ẹdílé ẹ̀dìdẹ̀ ẹnjìníà nù ọ̀yà medical doctor dà ọ̀yà àwọn aṣẹ́ tó níyì mọ̀ fẹ́ gbé jáde táwọn èèyàn máa sọ pé ha ẹnjìníà lọ́mọ mi àti medical doctor ẹ̀yìn ọ̀yà bisimilà ẹ̀dìdẹ̀ ẹ̀ṣẹ́ inú wa dùn pàtì ẹ̀rí gbogbo nǹkan báyìí láwùjọ wáyé fẹ́ mọ̀ fojú ti àwọn tí ọmọ Islam èèyàn ló dé fìlà tó tún ní ọgbà yìí. Masha Allah tabarakallah. <laughs> ó sì lè yóò sì fẹ́ mọ sẹ́jọ̀ yín tẹ́ ń fa àwọn gbàgbà lọ lọ́sẹ̀. náà àwọn arí medical doctor tó dúró àti engineer àwọn owó tó ní ẹjọ́ àfikún pé bí ẹ̀kọ́ tẹ́ ẹ̀kọ́ ni biology ilẹ̀ mọ̀ jù àbí bẹ́ẹ̀ ṣe mọ̀ tó yìí ìyẹn lẹ́yìn rí pé gbogbo mọ̀ yẹn Suratul Fatiha nìkan kì í rẹ̀ ní kí wọ́n wá ka gbogbo sórà al kó sallallahu alaihi wasallam so ìdí nìyẹn mímọ̀ tẹ́yẹ máa yìí lọ́jọ́ kẹ́ ẹ máa wá mímọ̀ ní ọjọ́ kẹ́ ẹ sọ pé ah, mi medical doctor báwo ni màá ti máa lọ lé kí ó àwa síbi kan lẹ́kọ̀ọ́ ní lẹ́ńdọ́ mẹ́ta yìí lọ́ọ̀yà kan obìnrin ó jáde ìtìdáyé àbí obìnrin ó jáde ìtìdáyé mọ́tàlásà kan ní lẹ́kọ̀ọ́ nígbà lẹ́yìn yàbá náà bẹ́ẹ̀ ìmọ̀ sẹ́ríà tọ́pìkì yẹn máa sọ fún wa pé ìmọ̀ sẹ́ríà kì í ṣẹgbẹ́ ìmọ̀tẹ́yìn mọ̀ torí pé ó mú gbogbo ìmọ̀ e. pátápátá ibi lọ́wà nínú kùránì èyàn òsì lè kọ́ kùránì nínú medicine àbí ẹ̀jọ́kò ẹnjìníà sísìbù ni àbí mẹkáníkà àbí nítẹ̀ẹ̀tì ẹ̀rí ẹjẹ́ nínú gbogbo ẹ̀ ìmọ̀ sẹ̀ríà fẹ́ gbà tó kì sẹgbẹ́ ìmọ̀ yẹn bẹ́ẹ̀ alhamdulilayi lára yín gan ìmọ̀ ṣẹ̀ríà tọ́pìkì yóò ti ká máa fi máa ṣẹ̀ríà òkè gbémi lórúkọ rẹ̀ òkè gbémi ní jẹ́ gbogbo mayokú ní gbémi kálú ah. kálú kálú ah. mo lè béèrè kwẹ́sàn lọ́wọ́ bàbá yìí nínú ṣẹ̀ríà nípa mẹ́tìyàn dọ́kọ̀lá wọn wọ́n sì lè má máa ń sa rẹ̀ èmi ó sì máa ń sa rẹ̀ látọ̀dọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n bá kéwú púpọ̀ ọ̀pọ̀ dáadáa báwọn ní ìfẹ́jọ́ sí pé ẹ̀yin ò anábìdẹ̀ ti sáàtì rẹ̀ fún wa sọ́lọ̀lọ́wọ́ ní ìsáfẹ́ gbogbo mọ́yí lọ́mbẹ́nu súnà ṣùgbọ́n foundation rẹ̀ ó ti kíni ọ̀gbẹ̀lẹ̀ eléyìn báyìí tọ́pùkì yọ́ máa ṣàfihàn ìmọ̀ṣẹ̀rí àpé òkè lọ́wà eléyìí ẹ mẹ́jẹ̀ alọ́mbẹ̀ lásán ẹjá ju mẹ́sẹ̀jì fún gbogbo wa gbogbo course torí kọ̀ fẹ́ sí láyé rẹ̀ nínú western education nàṣíhà mi fún ọ ni pé tíì rí wípé ọmọ kí àwọn ọmọ rẹ̀ yìí rí pé wọ́n ti kí ni wọ́n mọ̀ kí tí wọ́n bá mọ̀ kí tó tún lọ mọ̀ yẹn mọ̀ á ah, wọ́n ní agbára púpọ̀ wọ́n kọjá ẹgbẹ́ wọn tó lè bá nù nínú àwọn àǹfààní tó wà lára tọ́pìkì yìí. تشجيع الناس في السلوك وطرح الخوف واليأس. wọ́n ní a máa fi tọ́pìkì yìí ṣàlàyé fún wa pé má bẹ̀rù àwọn èèyàn máa ń bẹ̀rù láti kíw ibi kìíní kọlọkọlọ ẹ mọ̀ pé kíw náà àwọn Yorùbá sẹ́mọ̀ pé wọ́n gbà bẹ́ẹ̀ni wọ́n gbà iṣẹ́ ńlá lọ́rin tó kọ́lọ́kọ́ lọ́tẹ́ fagbogbo ẹ̀mọ́ra wọn yìí ní èdè òyìnbó a bá dúró lọ́tọ̀ ni ẹni pé ìjà a pẹ̀lú bínú èdè òyìnbó ní èdè yorùbá bí dáwà lọ́tọ̀ ni àbí bí gan bí dáa máa pè ní lẹ́tà méjì yẹn gan ọ̀kọ̀ọ̀kan dáwà lọ́tọ̀ọ̀tọ̀ ní èdè lárúbáwá hmm. kọ̀fẹ́ sí arábítà ìjà pọ̀ ó kéré alif ọwà ní ara gbáà ìpìlẹ̀ àti mọ́jú náà gan papọ̀ ọ̀pọ̀lọpọ̀ ara fi lẹ́ta kéwù làmá ń ṣe kíni làmá ń já papọ̀ ìdí tó fi lé nìyẹn wọn náà wo bismillahir rahmanir rahim kó tó rárá fi tọ́já dúró ṣe wàhálà alif lásán ọ̀dá dúró níbìkan ó tún wá jápọ̀ láàyè ní bẹ̀rẹ̀ bísmì Allahu gangan gangan rẹ̀ lẹ́yìn láàmù ni alifu kan ti wà nú ẹ̀. Bẹ́ẹ̀ni ó gbé mi. Arrahman alifu dágbé mímu yẹn náà kíni alif. Arrahim bẹ́ẹ̀ náà. Kíní a máa dààmú ènìyàn lóòótọ́ wípé kí ó ṣe kíni? Olè. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر ايضا kí tọ́pìkì yọ́ máa ṣàlàyé yọ́ máa ṣe wá lójú kòkòrò wípé kí a máa bẹ̀rù mọ́ kàwà mímọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún àti àkídù ala annal ilma huwa afdalu tariqin li ziyadatil iman وأنه هو عامل من عوامل الصعود في درجات الولاية أتنا تبكي قيمة mímọ̀ wá ìmọ̀ ṣẹ̀rí àyí yọ́ ma fi dá wa lójú wípé ọ̀nà tá a lè gbà lékún ìmánì wa tó tó ká máa ké kò sí. àwọn bàbá wa nàtọ́ ọlọ́nsà lékún ìmánì wa ọlọ́mọdé máa ní ìwọ́ yòrò tí wọ́n bá ní ọ̀nà tí ìmánì rẹ̀ ò ní gbà yòrò tí ó sì fi máa increase tó tó ké kò sí kọ wá mọ̀ bákan náà yóò tún máa mú wa gòkè tàbá fẹ́ di wàlí táwọn fi ọ̀fẹ́ di wàlí hmm, fẹ́ di wàlí yí ọlọ́run ọ̀nà táwọn máa ń gba di wàlí yí ọlọ́run tó lè múyàn di wàlí yí ọlọ́run tààrà tó tó tó àmọ́ ìyẹn lọ́fà tó fi jẹ́ sí nínú àdúrà tọ́lọ̀ ń pa ìnábì láti sallallahu alaihi wa sallam. Waqul rabbi zidni ilma. Waqul rabbi zidni ilma. Kí n gòkè àgbà ìmọ̀ ní mú yẹn àgbà nínú ẹ̀sìn tọ́pùkì yìí ọ̀jẹ̀ ká máa mọ̀ wípé kí ó wú la fi lékún ní máa ìmọ̀ ẹ̀sìn náà ló sì lè jẹ́ ká di wàlí yògidì níwájú ọlọ́run ọba ẹlẹ́sẹ̀fà. تفليد ما يقوله الجهال بأن العلم يورث الطغيان والتساهل في طاعة الله. لكن ẹ̀kọ́ yìí tọ́pìkì yóò máa ṣàlàyé fún wa wípé tá a bá gbọ́ wí dáadáa yóò sọ wá dẹni tí ó mọ̀ wípé irọ́ funfun báláwú wọn ò tiẹ̀ wá gbà bá ń tó bẹ́ẹ̀ kò yẹ kí ọlọ́run funfun ní èdè Yorùbá. Hmm, bẹ́ẹ̀ni ọyọ kó kún àtàkùn tó di. o àwọn ìbá máa ń gbé irọ́ funfun bá irọ́ dúdú purinu lẹ́yìn ká pè. kó kún àtàkùn eh. dúdú. òdodo ní máa ṣe kí ni ní máa fún ẹ̀rí eh, bí Yorùbá ṣe tàkìtì ẹ̀mẹ́. irọ́ dúdú kírun iná ẹni ọ̀rọ̀ tí àwọn aláìmọ̀ kan sọ tí wọ́n ní tọ́ bàbá ti kéwú tó bàbá ti ní màtó bẹ́ẹ̀ ló ṣe tàpà sófin ọlọ́run ọba tó sọ bá wọn bídí àkánsọ bá ń káàkiri àà ah, bọ́ bá ṣe kí ó tó náà ni ó ṣe súnmọ́ ṣe ìtọ́nù tó hmm. tọ́pìkì yọ́ máa wú ìdànù pé ìsọkúsọ irọ́ kírímù iná ilẹ̀ ń sọ yọ́ máa wú ìdànù. ẹlẹ́ẹ̀kejì إبطال ما يقول المبطلون أو يريدون إلصاقه بالسلفيين أهل السنة والجماعة tọ́pìkì náà yọ́ máa sísọ lórí rọ̀ yọ́ máa sídọ̀tì ahli sunna lára pàápàá jùlọ ẹni tó bá sàlákà manhaj salaf wọ́n fẹ́ máa lẹ̀ máa wà lára wípé ah wọ́n náà ti lọ jẹ́ àwọn ulama olùjọ́sí wọ́tàdín sọmọ pé wọ́n lẹ̀ máa manhaj salaf àwọn ulama ahli al-jarh wa at-ta'dil wọ́n mọ̀ bí fi jarh àti ta'dil tá a bá gbàgbọ́ yìí kí èyí dáadáa tọ́pìkì dáadáa á mọ̀ pé kìí ṣe bẹ́ẹ̀ bákan náà wọ́n lè pè ọ́ nígbà mí pé jàmíyà wọ́n lè pè ní jàmíyà kìí ṣe jàmíyà o jàmíyà wọ́n sì lè pè ọ́ ní màdàkàlíyà wọ́n á mọ́ wọn pé àwọn màdàkìlà àwọn àwọn bá ṣéwù ká ò ṣéwù kàkà lẹ́yìn sára ń tẹ̀lé anábì là ń tẹ̀lé a sì ń gba fáhàmà àwọn sálà wọ́n ti wá lẹ wọ́n lẹ̀ máa manhaju sálà fún pé ulama al-jarh wa ta'dil ni wọ́n tàbí wọ́n máa fún wọn ní jàmíyà tàbí wọ́n fún ní màdáfíà tọ́pìkì yóò fi wáyé pé àwọn ahlu sunna bísì wọn ò ráyè ká máa ṣe gíbà àwọn ènìyàn Fẹ́yìn ráyè kẹ́ máa ṣe gíbà, gíbà ní ká máa sọ̀rọ̀ àwọn èèyàn lẹ́yìn. Kò sí táìmù. À ráyè o. Tọ́pìkì ọ̀sọ̀ fún àpé mímọ̀ láti gíní? Àwọn àpè. Nínú mímọ̀ láti kọ́ olórí burúkú olórí burúkú eléyìn jẹ́. Kì í fi nínú ọ̀rọ̀ ẹ̀yìn láti kọ́. Nínú wọn láti mọ̀ pé àà àfà gidi lélẹ́sì torí pé gbogbo àwọn àfáà tá a kàtíra wọn náà wọ́n kúkú sọ pé lágbájá olórí kíno hmm. tamado ah olórí gààrí lòun jẹ hmm, eléyìí olórí bọ́ọ̀lù lòun jẹ gbogbo àwọn àfáà ní àti inú kéwú láti mọ̀ yẹn kì í ṣe gbáwọ́ wà jókòó àwọn a máa fi ṣe pé ah, lẹ́kọ̀ọ́ tá a wà yín nísìnyí o afẹ́ gbogbo àfáà ti mẹ́bẹ̀ẹ́ ní kọ̀ọ̀kan àwọn ọ̀rá yìí rádàrà lábáyé tọ́pìkì yóò jẹ́ ká mọ̀ pé àwọn sálàf àwọn sálàfì yóò ní mímọ̀ ní kíni náà lójú ọ̀nà wọn wọ́n yìí sẹ́ni tó ráyè láti máa sọ̀rọ̀ ẹnìkan lẹ́yìn láìdá àyàfi tí mímọ̀ bá kọ orí fọ́nà bẹ̀ tí mímọ̀ bá gba bẹ̀ á sọ o torípì kìí sáwà ládàálẹ̀ àwọn onímọ̀ tí wọ́n ṣáájú ní ọ̀sẹ̀ kíni wọ́n dàálẹ̀ ó lè ka tàhálùbù tàhálùbù ó sì lè ka tàkàrùbù tàhálùbù kọ́ máa sọ̀rọ̀ àwọn èèyàn ní bá àfáà ti sọ bẹ́ẹ̀ tó ọ̀bá tó bó ti sọ òlégbọ́ yìí ṣe nípa báyìí eléyìí ni díẹ̀ nínú àwọn nǹkan tí tọ́pìkì tí ó jẹ́ mọ pàtàkì rẹ̀ فلا تغتر يا أخي الكريم بما يشاع ويذاع بل عليك أن تفترض إليهم ما لستيش táwọn èèyàn bá ń gbé káàkiri ìwọ súnmọ́ nǹkan tí wọ́n ń bà jẹ́ yẹn kó wò tó bá wò ah, kọ́ wá jọ̀jẹ̀ قد تنكر العين ضوء الشمس من رمد قد تنكر العين ضوء الشمس من رمد ويوتر الفم طعم الماء من سقم bẹ́ẹ̀ni ẹnu tí àìsàn ṣe tẹ́ bá gbé omi oyin báyìí sílẹ̀ pé wá lá oyin tó bá lá báyìí yóò tú dànù lẹ́ẹ̀kan náà nítorí pa àìsàn ṣe bẹ́ẹ̀ náà ni bí masalasi ṣe dáa tó yìí bí àìsàn bá ń ṣèyàn lójú táà ní àwọn fáàrin ẹwò gódì ni o gódì wà lára rẹ̀ àìsàn sojú yóò pè kí ni ebi pa irin lọ́wọ́ ń bẹ́ẹ̀ irin lọ́wọ́ ń bẹ́ẹ̀ àìsàn sojú ẹ̀ nìyẹn bẹ́ẹ̀ náà ni òdodo lọ́dọ̀ ẹni tí ọba mọ̀ yóò máa wò gẹ́gẹ́ gbà tí wọn tí ò dára sọ nípa báyìí náà sí fún wa ni pé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe dáadáa mọ́lì يعني. نعم فعملية التحصيل فعملية التحصيل ستطلب الكلام من خمسة أشياء فهبان سطافة دافا أفهم مباهد النمم أني لو بكا ينفاتات لورين كمان إن كاكوكو أسميها عوامل التحصيل مني كنت من تكالي في النمم ما هو ناني على كوكو ما يتعلق بالعلم نفسه كم مميما جنفر على ذلك على كوكو إلا كيجي ما يتعلق بالمعلم كم ما فا سجد بان يبقى في النمم أم يمم ó sì mọ àfà ẹlẹ́ẹ̀kẹta ọmọ bóò lọ máa kẹ́kọ̀ọ́ sí rí ẹlẹ́ẹ̀kẹrin àwùjọ bó lẹ́yẹ̀kọ́ ti lọ kẹ́kọ̀ọ́ ẹ̀ mọ́dúrásà wo lọ tí mọ́dúrásà sì ti ó ti lọ́lọ́ gbogbo eléhun agbọ́dọ̀ mọ́ ẹlẹ́ẹ̀karùn-ún alwalidan wa man fi bẹ́ẹ̀ náà ni òbí méjèèjì náà nípa lára فالنجاح في التحصيل يأتي على قدر النجاح في هذه العوامل bó bá ti lu márààrún yìí tó bó bá ti máa lò tó bẹ́ẹ̀ náà ni ó sì ní ìmọ̀ náà tó tó bá lu márààrún dáadáa ìmọ̀lẹ́ gòkè dáadáa àwọn tí ọlọ́run fún ní márààrún yìí wọ́n dá àfáà gbà kò sáwọn àfáà ńlá ńlá tá a fẹ́ sọ fún fún wa tá a bá ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ wájú tí a ní gbọ́ wípé márààrún yìí ọlọ́run pèsè ẹ̀fọn tí ọ̀bà sí márààrún yìí kò lè dá àfáà ńlá o yọkàn jẹ́ àfa lásán náà. amal kaifiya fain ataktal min shaksin ila tak. tàbá wọn ní báwo ló ṣe dàáfà bá àfa wa yìí ó ṣe dàáfà ọgbọ́dọ̀ yàtọ̀ sí bá àfa yìí ó ṣe dàáfà. ṣẹgbọ́n mi yìí. ní bó ṣe dàáfà tí mo bá ṣàlàyé kalẹ̀ kò mìíràn pé gbogbo ilẹ̀ lè lò bá kan náà. torí onìkan kan yàtọ̀ síra wọn. yọ́ọ́ máa yàtọ̀ látọ̀dọ̀ ọ̀tún sítòsí torí wípé agbára tọ́lọ̀ ọmọ kálukú ó ṣe kíni ọyàtọ̀ síra wọn ẹlẹ́ẹ̀kejì náà wà mí alimin ilà alimin akọ̀ bẹ́ẹ̀ náà ni bá ṣe àti mímọ̀ náà yóò tún máa lapalára wa látara àfá àtàfá bẹ́ẹ̀ sì yàtọ̀ síra wọn àfá ilé ọ̀lẹ́yìn tọ́ bọ́ sí lọ́wọ́ yìí tọ́lọ́ ń fi ṣàdánwò fún ọmọ kéwì ọ̀lẹ́ làáfà rẹ̀ àfẹ́ eléyìí yọ dábọ̀ ìwọ́gan lọ́mọ pé àfà díẹ̀ ló ọ̀nà tó àti ìnímọ̀ lọ́dọ̀ àfà ò lè fi owó bó gé ìnímọ̀ látọ̀dọ̀ àfà sí pé kì í rẹ̀ kì í sún jù. bẹ́ẹ̀ náà ni ọlọ́run fún ọmọ sàlàyé fún ọmọ ọmọ sàlàyé eléyìí ọmọ bó ṣe gé ní mímọ̀ lára méjèèjì wọ́n tẹ̀síra wọn ṣùgbọ́n lọ́kàn mọ irú àfáà tí ọba bọ́ sí lọ́wọ́ ọwà sọ́ọ̀dì ẹ̀ ó sì lè mọ bó ṣe gé ní mímọ̀ látọ̀tọ̀ ẹlẹ́ẹ̀kẹta. wà mí fọ́nlẹ̀ ìlà fọ́nlẹ̀ àwọn. bákan náà ìmọ̀ta fẹ́ kọ́ gan fúnra ara rẹ̀ yóò di kéèkì fún wa ẹni tó fẹ́ kọ́ fara ibò ní ìsìn ó lè kọ́ fara ibò lórí ìjókòó báyìí lásán ó ní nǹkan tẹ́sí máa kọ nǹkan báyìí ó lè ké àwọn ilmùlẹ̀ alábí náhùn àti sọ́rọ̀ láì jẹ́ sí pé nǹkan kan àtẹ́sí kí ni fẹ́ máa kọ àwọn àmọ̀kan sì wà tí ò nílò kakọ̀ nǹkan pa sòfánù náà ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ náà yóò sọ fún abúlé láti fẹ́ ṣe bóòlù láti fẹ́ di àfà eléyìí wàlákín lè sàádọ̀ ọ̀làkà sí ni. ẹ wá rí nípa ọlọ́run máa fún wa ní táìmù máa fún wa ní tébù kan tó yẹ sí pé tá a bá tẹ̀lé ọlọ́run lè pèsè wa ní àǹfààní. náà ẹ̀ẹ́lmù ṣẹ̀rẹ̀ ẹ̀yìn. àlẹ́ ẹ̀lmù ṣẹ̀rẹ̀ ẹ̀yìn. هو العلم الذي يورث خشية الله تعالى ní ìmọ̀ ṣẹ̀ríà kì í ṣe ìmọ̀ lárúbáwá ní ń pè ní ìmọ̀ ṣẹ̀ríà ṣe ẹ̀mọ̀ báhùn mo fẹ́ ká kiri alfáì rìn yẹn dáadáa ṣe máa ní ìmọ̀ ṣẹ̀ríà kì í ṣe mi ìdó lárúbáwá o ká sọpin àláàrin méjèèjì ọ̀pọ̀lọpọ̀ àfá tí ń bẹ lórílẹ̀ tí wọ́n mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àfá alárúbáwá ni wọ́n wọ́n gbọ́ èdè kíni lárúbáwá wọ́n sì lọ kó èdè wọ́n sì mọ̀ ó ń gan làkọ́kọ́ máa kọ́ nílé kíw báwa náà ṣe kí nìyẹn báwa náà ṣe kí nìyẹn mọ̀fọ̀rọ̀dá àti ti ń bẹ nínú agbárí nígbà táwọn kéékèèké ọlọ́run yìí wọ́n lè fún mufradat lórí nǹkan ẹyọ kan abẹ́ sọ̀rọ̀ ilé wọ́n wà fún ẹ ní gbólóhùn tó túmọ̀ lé bíi mẹ́wàá á wà sórí àtúnkù mi á fún fẹ̀rẹ̀ sí nǹkan mi. èdè ó yàtọ̀ sí ìmọ̀ ṣẹ̀ríà gbogbo ẹni tó bá wà máa ṣẹ̀ríà yọ mèdè lárúbáwá kì í ṣe gbogbo ẹni tó bá mèdè lárúbáwá ni ó ṣe kí ni yọ mèdè ṣẹ̀ríà. bọ́ọ̀ bá lọ káírò ọ gbọ́ lárúbáwá sọ ayọ̀ àgà ayọ̀ àgà lè máa pe jíìmù ní ryan ọ ṣùgbọ́n tọ́ọ̀bà kéwù ó lè ṣe kíni lè máa wọ́n á ní kíni definition ìmọ̀ ṣẹ̀ríà gbogbo ẹni tó rí tẹ́ bá ń pè láàfà tí ò síbẹ̀rù ọlọ́run lára rẹ̀ èdè tẹ́ẹ̀tì màbá nù fi sọ́wọ́ ọ̀tún rẹ̀ má ti sọ́wọ́ òsì hmm. tó bá rí ìyàn tẹ́ ń pè láàfáà tẹ́ ń sàpá àfáà ní àfáà ní tí ò sí bẹ̀rù ọlọ́run tí ò pòfin ọlọ́run ọba mọ́ kò kè sẹ́ rẹ̀ à kí ló ké ọgbà ọkọ̀ náà ni definition ilmu shar'i o náà ni huwa al-ilmu إنما يخشى الله من عباده العلماء. èèyàn bá ń nì lẹ́yìn lẹ́yìn wọ́n wá ń sọ fún wa pé ìmọ̀ tá a pè ní máa ṣẹ̀ríà òun náà ni ìmọ̀ al-kitab wa sunnah. kullu al-ulumi. سوى القرآن مشغلة الإمام الشافعي كل العلوم سوى القرآن مشغلة إلا الحديث وعلم الفقه الفقه في الدين العلم ما كان فيه قال حدثنا العلم ما كان فيه قال حدثنا وما سوى ذاك وسواس الشياطين وما سوى ذاك وسواس الشياطين نعم يبين àwọn ènìyàn máa túmọ̀ orin <laughs> àwọn òbútọ́ bá lọ sóde mi orin lásán ni ó dàbọ̀ yóò sá máa túmọ̀ orin lọ náà ni orin ah, ti wá jẹ́ so akàfi sẹ̀rí lásán ni ká mọ̀ sára ìyá bẹ́ẹ̀ ni. náà àwọn kókó mẹ́rin lágbéyàwó níjókòó yìí alákọ̀ọ́kọ́ fadlul ilmi wa ahlihi fadlul ilmi wa ahlihi ọlá tí ń bẹ fún mímọ̀ àtàwọn tí ó ní ẹlẹ́ẹ̀kejì ajru talabil ilmi wa ta'limi ọlá tí ń bẹ ẹ̀sán tí ó máa bẹ fẹ́ ń tọ́ba wá mímọ̀ àti ẹni tí bá ń kọ́yàn ní mímọ̀ ilé yẹn sókí sókí lásọ ṣẹ́jú mẹ́wàá ṣẹ́jú márùn-ún ẹlẹ́ẹ̀kẹta àwọn tó kú àwọn mẹ́jẹ̀mú àwọn tí ó jẹ̀ká ní mímọ̀ àwọn méje mú tó yẹ kó pé sára ẹni tó fẹ́ wá mímọ̀ àwọn irin iṣẹ́ tó yẹ kí ẹni tó fẹ́ wá mímọ̀ yẹ kó pèpè ààrẹ kalẹ̀ kó tó bọ́ sóko wíwá mímọ̀ bí ẹ bá ń lọ sóko yọ àjà yọ ọkùnrin lọ́wọ́ tó bá yẹ ilẹ̀ rẹ̀ le púpọ̀ wọn ó pe omú jígà lọ́wọ́ bẹ́ẹ̀ náà lọ́rọ́ mímọ̀ ó ní wọbẹ̀ lásán aya mo ti rẹ́jísà o madrasa ó ti wọlé báyìí ah, ah. ó yẹ kó béèrè pé dákun kí ni tí a pèpè àfún wọ́n tó ń lọ sóko mímọ̀ dùdú ìṣòro rẹ̀ O ní sùn pọ̀ mọ́ ò ní jẹun tó nǹkan mọ́ gbogbo ilé ìbẹ́ńbẹ́ o àárọ̀ inú ẹ̀tọ́ bá yá ló fi jẹ́ sí pé rírí mímọ́ wa yìí àwọn ọmọ kan bẹ lọ́dọ̀ àwọn ẹni wọ́n kíbò tí wá pé oúnjẹ àwọn kéré àwọn tó wà ní prógámù ọ̀làmọ́ ọ̀lọ́gàdì mo ní kó kéré gan ní ìpìlẹ̀ rẹ̀ tó bá ti jẹun ju òní lé hàn kankan wọn náà tẹ̀sí ẹ̀wò tó bá jẹun púpọ̀ ó rí pé orí ìyọ̀ bírìn yóò dọ́ọ̀lù síbẹ̀ ni ẹ̀yin dọ́kítọ̀ síbẹ̀ lórí dọ́kítọ̀ ẹ̀ka yẹn dà wọ́n jáde náà a kọ́ àwọn májẹ̀mú táàfi wá mímọ̀ àti irinṣẹ́ tá a lò táàfi di àfà ẹlẹ́ẹ̀karùn-ún nàmúdájú mọ̀jádùwà ló lè sáàlẹ̀ fi òun náà ni bí ẹ̀sáǹpù tá lè lò káti ẹ̀ pé àti ẹ̀fẹ́ wá mímọ̀ yìí bó láti lè rìn Eh, báwọn àfáà ti gbé kalẹ̀ àrọ̀rà ṣàlàyé ẹ̀fà ó lè rìn báyìí kọ ya báyìí kọ ya báyìí kọ ya báyìí kọ ya báyìí tọ́ bá ti ń ya báyìí ya báyìí ọjà sínú ibùdó mímọ̀ padà a lè sọ fún wa náà al-unsur al-awwal fadlu al-ilmi wa ahlihi wọ́n ti ń bẹ fún àwọn tí ń bẹ fún mímọ̀ àti àwọn onímọ̀ mhm, ọlọ́run ọba lò wọ́n tàbá sọ pé abẹ́ sọ pé ọlá ti ń bẹ fún onímọ̀ àti mímọ̀ gbogbo wa náà ń mọ̀ náà tẹ́lẹ̀ ṣùgbọ́n onímọ̀ wo lọ́lọ́wọ́ gangan tí ń ròyìn láàrin àbí tí ànábì wá ń sàlàyé onímọ̀ sẹ̀rí ànàbà wà àwọn yòókù ọkàn tẹ̀lé alẹ́yìn ẹ̀yìn engineer ẹ̀ka lọ ẹ̀ka lọ ẹ máa bọ̀ ní kíni lẹ́yìn wa ẹ máa bọ̀ lẹ́yìn ẹ̀yìn kí ni ẹ̀yìn dókítà ẹ̀ka táwọn onímọ̀ bá gba tiwọn tán ẹ̀yọ́ ìsọ̀ àmà sí kíni àmà sẹ̀ríà nọ́mbà wán ìwọ́n tó wá jẹ́ dókítọ̀ tó wá mọ sẹ̀ríà àti ẹ́ di méjì nìyẹn hmm, ìyẹn bá ní wọ́n ní ọlọ́run ọba lo ọgbọ́lá fún mímọ̀ lára àwọn àyà Al-Qur'an tọ́pọ̀ irú ẹni sọ́tà alẹ́ ìmọ̀ràn àyà yìí tí ọlọ́run jẹ́rìí kí ní ìlágbára àyà yẹn lágbára mo ronú sí àyà yẹn lójú ọ̀nà mo wá wò pé ah ọlá mímọ̀ yìí mà pọ̀ púpọ̀ káyà yẹn káwọn èèyàn tẹ̀wọ́ wọlé. ṣẹ́yìndà lọ́wọ́ annahu la ilaha illahu hmm. walmalaikatu wa ulul ilm. náà ayà yìí jẹ́rìí igbó ní mímọ́ èèyàn ńlá ni wọ́n torí wípé ní tọ́lọ́wọ́n ọba ń sọ̀rọ̀ rẹ̀ láàrin ó ń lọ bá táwọn màsíkíní tawhid ibi tí mo ti ronú láàrin ọlọ́wà mú ní mímọ̀ kálọ̀ pé aya ẹ̀yìn náà wá jẹ́rìí lórí tawhid àfi gbogbo ẹnu láti sọ ipe téèyàn bá lò mímọ̀ tó ọ̀bà bá tawhid nínú gbá rẹ̀ kí ló kọ́ rẹ̀ aláìmọ̀kan ní tí mo mú jáde nù aya rẹ̀ torí pé tọ́lọ́ ń fi jẹ́rìí lélẹ̀ èyí ó sì wá máa jẹ́rìí lórí eyín tí ó sì lọ́dọ̀ ẹ̀ hmm. orí yé bí onímọ̀ ní nàbà wán lẹ́yìn àmàláyíkà tó yẹ kó pírátì fi kínú tawhid shahidallah شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما والملائكة وأولو العلم قائما بالقسط بأمان الله عباد صلى الله فاطر آية 28 الله عباد إنما يخشى الله من عباده العلماء إنما يخشى الله من عباده العلماء بنا بني ما تيوب بيقول لهم كيسافة ó fi yíwá pé kò kọ́ sẹ̀ríà bí yàn bá kọ́ sẹ̀ríà yóò rí bẹ̀rù ọlọ́run ọba mi tọ́wọ́ wa kọ́ sẹ̀ríà náà tẹ́ bàbá bẹ̀rù ọlọ́run ọba lọ́dọ̀ rẹ̀ tẹ́ bá bá nǹkan mi lọ́dọ̀ rẹ̀ ẹ sọ fún un pé ọkàn di ṣètọ́nù ṣètọ́nù náà nímọ̀ ṣùgbọ́n kò sí kí ni kò bẹ̀rù ọlọ́run ọjọ́ ṣètọ́nù náà وحكم لصالحه مع وتلك الأمثال نضربها للناس وما يعقلها إلا العالمون وتلك الأمثال نضربها للناس وما يعقلها إلا العالمون بقنا إلى سبي حديث النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه خيركم من تعلم القرآن وعلمه من يريد الله به خيرا يفقهه في الدين من يريد الله به خيرا يفقهه fúrúkú fi dín. ẹ̀yin afẹ́ lọ máa gbéyàwó ìyàtọ̀ ìyàwó tàwọn oníbẹ̀ láàrin hadith àkọ́kọ́ hadith àtàdìsí ẹlẹ́ẹ̀kejì khayrukum àti man yuridillahu bihi khayra ẹ lọ wo ìyìn tó nípa jùlọ méjèèjì kí ni ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì ànábì ní khayrukum man ta'allama al-Qur'ana wa 'allamahu fẹ́sọ̀ náà rí man yuridillahu bihi khayra ọlọ́wọ́ bá anábì alayhi salatu wassalam ọ̀sọ̀ pé innamal ilmu bitta'allum innamal ilmu bitta'allum wa innamal hilmu bittahallum ọlá ń bẹ fún ní mímọ̀ àfáwà ìmọ̀mù wa àbí sàádé àgbà Ali ibn Abi Talib àwọn náà mú wọ́n mú ọ̀rọ̀ àwọn bàbá wọn pè ní ẹsẹ̀ orin أم أمغاف ما الفضل إلا لأهل العلم إنهم ما الفضل إلا لأهل العلم إنهم على الهدى لمن استهدى دلاء على الهدى لمن استهدى دلاء وقدر كل مرئ ما كان يحسنه وقدر كل مرئ ما كان يحسنه والجاهلون لأهل العلم أعداء والجاهلون لأهل العلم أعداء فقم بعلم ولا تطلب به بدلا وقم بعلم ولا تطلب به بدلا الناس موتى وأهل العلم أحياء والناس موتى وأهل العلم أحياء orí àwọn onímọ̀ ó sì máa wú láàrin فالناس موتى وأهل العلم أحياء فالناس موتى وأهل العلم أحياء àfúrúkú ni gbogbo ẹjọ́ ìbá ní màá ṣẹ̀rí à ní àbá kìí bó ti tọ́ àti bó ti yẹ Ah, ah, eh, eh, àfọwọ́ mọ̀ pé kéwú dà wọ́n tó sì mọ kéwú lọ́mọ̀ pé àtẹ́kẹ́mi náà tẹ́kẹ́ ni alonso fani. ajúdù tọ́lá bẹ̀rẹ̀ ẹ̀yìn. kílẹ̀ kan ti ń bẹ́ fún ẹni tí ń wá mímọ́ àti ẹni tí ń kọ́ yẹn ní ó wà ní hadith imamu wa malik kan gbà wà ní muwatta wọ́n ní anabi alayhi salatu wa salam sọ pé. mangoda awuro ila almasjid la yuridu illa liyata'allama khayra aw liyu'allimahu thumma raja'a ila baytihi kana kalmujahidu fi sabilillah raja'a ghanima. bẹ́ẹ̀ bá ń wá mímọ̀ bá ti wáyé tí ẹ̀ bá lọ sí mọ́sálásí tí ò wá nǹkan kan lọ bẹ̀jú kún fẹ́ lọ kẹ́kọ̀ọ́ lọ tàbọ̀ fẹ́ kọ́yàn ó wá ti rẹ́gí báyìí ẹ̀yin kan wá láti wá gbọ́ mímọ̀ àwọn kan náà sì wá láti wá kọ́yàn ní mímọ̀ wọ́n ní fún mọ̀rọ́jà ayélujára bẹ́ẹ̀ ti ọwọ́ padà sílé àtẹnitọ́ kọ́yàn a kọ́ wani ní bó lẹ́ẹ̀sì rí káàna kalimujahid ọ́dà gẹ́gẹ́ bí wọ́n ní wọ́n ti jihad fi sabilillah síbi ọ̀nà ọba rọ́jà àgọ́nímà ẹ̀tọ́ wà Fi jihad yẹn kò kú sógun o sọmọ jihad méjì ní kó kú sógun آه، عفاوا أقبع إمام شافعي فقوي طلب العلم أفضل من صلاة النافلة طلب العلم أفضل من صلاة النافلة الأنصر الثالث ألاك أتا شروط تحصيل العلم ووسائل العلم مجمو أتنوين ستال لتافل مما أيا أيوة. عفا سيوا وايت عفا وايتين من الوينان يعني. أيا أيوة، جدي أيا أيوة، جدي مبا أيا جدي آه يا wọ́n ti ń kì í ká tó pè yín gan pé sálàfí ló kọ yín jẹ́ ọ̀yà ọ̀yà sálàfí ìforí pamọ́ ẹ̀dìdì yóò pè súnà lárugẹ nínú àwọn irinṣẹ́ tá a fi máa wá mímọ̀ ọ̀pọ̀ àti àwọn májẹ̀mú tó yẹ kó wà fẹ́ tó fẹ́ wá mímọ̀ kó lè bá ìdébi tí ń lọ ìjẹ́lẹ̀ ìrántí ẹyọ kan àbí méjì bismillah. Aya. Oh, yeah. ẹ rí tọ inṣàlá ọyà tí téèyàn fi máa ń wá mímọ̀ téèyàn fi máa ń ní mímọ̀ inú irinṣẹ́ téèyàn máa ń lò tí wọ́n fi ní mímọ̀ ṣúgbó wà ń bẹ́ àbówó sí mẹ́ ah. mímọ̀ bá yín sọ bá yẹn ẹ jókòó ẹ jókòó náà ibi tá a wà nísìn òun náà ni kí ni àwọn àbáwọn irinṣẹ́ tó yẹ kó wà lára ènìyàn tí ó bá sì sí lára rẹ̀ o gbọ́dọ̀ wà ná kó tó bọ́ sójú ọ̀nà mímọ̀ wá mímọ̀ lọ. alákọ̀ọ́kọ́ àdúà ọ̀pọ̀lọpọ̀ wa sábà mọ́mọ́ wa lọ sílé ẹ̀kọ́ ẹ̀sìn àti ìsọ̀tà wa o ọmọ wa tá lọ mú sílé ẹ̀kọ́ ẹ̀sìn ẹnu pa lọ sí registration lásán àpò yes mo ti parí duty mi. Ah. <laughs> number one ni kíni àdúrà ẹ ṣàdúrà ẹ máa ṣàdúrà yẹn àdúrà yìí sì tán èèyàn máa ṣe lọ ní táàbí kó láyé kódà tí nǹkan yẹn bá tẹ̀ wá lọ́wọ́ táwọn tó máa ṣe lọ náà ni pé ẹ̀wọ́ ọlọ́run bá ń ṣe àdúrà nàmọ́ wa ọ̀fẹ́ wa mímọ̀ ṣàdúrà o tàbá fẹ́ wa mímọ̀ ṣẹ̀ríà sáà máa ṣe istikhara fún àní ìdí istikhara fún nígbà tí àwọn sọ pé sísọ fẹ́ wà lè jẹ́ náà ṣe istikhara ṣe ọ wà lè jẹ́ náà bọ́ wọ náà èwo ni kó wọn múnú àlìjẹ́ náà gbiná ẹni wọn gba àá sì ti ara kàtó wá mímọ̀ náà ọ̀tọ̀ ní nǹkan tó lè ti ti kára fún lára àmà ṣùgbọ́n bìbẹ́ tì í mo fẹ́ bá máa ṣẹ̀rí à ọjà sì ti sí kí n wá àbí kí n mọ̀ wá kò sì ti wọn. ibẹ̀ lórí ẹ ibi lórí rẹ wà ó dájú saka kò sí ìmẹ́jì mẹ́ tọ́ wá mọ̀ ẹ́ ọ̀tọ̀ ní nǹkan tó lè ti ti kára lórí pé ibo ni kí n ti wà ìlú ibo ni ń lọ ọ̀tọ̀ lélẹ́yìn àmọ́ ṣàdúrà number one ká ṣàdúrà a máa ṣàdúrà ẹ lọ naam torí pé náà ni súnà àwọn ànábì ọlọ́run wa jalibu kulli khairin òun náà sì ní máa fa orí wa ànábì alayhi salatu wa salam àdúrà tí wọ́n ṣe fún abdullahi ibn abbas ó mú àbí òmu ìtawà fẹ́ kọ́yìn àdúrà kéré lórí wíwá mímọ́ tabadura wa léèrè ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ wa àdúrà tá à ń ṣe lójúmọ́ tá gbé sínú òṣùwọ̀n náìtì rẹ̀ ayé lásán ni ọlọ́run o ò ń jáde lọ báyìí o jẹ́ kí n ta kọ́sítọ́mà kọ́ wá jẹun rírò jẹun rúrú jẹun rúrú mú bọ̀ mọ́jẹun pàdé tí ó jẹ mí mọ́jẹ. ǹjẹ́ lọ sàdúrà pé ìwọ ọlọ́run mo fẹ́ lọ lé kí lọ́nà báyìí ní ìwọ ọlọ́run yóò yé mi o jẹun gbọ́ yóò tí mo bá kọ́ ń ṣé o ṣe bí ọ̀pọ̀lọpọ̀ àti gbàgbé yìí nọ́mbà wáǹsì agbọ́dọ̀ máa sàdúrà páwọn wá mímọ́ النبي عليه الصلاة والسلام سأدعى عبد الله بن عباس اللهم فقهه في الدين اللهم فقهه في الدين وعلمه التأويل أدعى أنا سيبقى بين إليه يوانا ولو تابع مراسلات من سي أدعى دادا نعم التبكير في طلبه بكنا نلا وين ستا للو أقعد ترى ابن تيمية رحمة الله عليه شو ما بان قميمة لو تابعوا وان سبحثوا لو tàbí ní ìsáhùn ń rú pọ̀ ló ń pọ̀ lọ wọ́n ń rò pé bó ni bó ni yìí kọjú sí mo lọ́kẹ̀yìn tí wọn ò mójú ẹ̀ sàmọ́ ìdáyẹn láàmú o nígbà mi o <laughs> afá àmọ́ ìdààmú lẹ́kọ̀ọ́ kan máa wọ̀ pé ń ẹ̀ wà lójú yìí wà gan orí o ti mọ̀ pé ń bo wá ní ń bo ní ń bo ní ó ti so mẹ́sàálà tó dé wájú àwọn ìwẹ̀yìn yóò máa fi wọn kìtò dípé bó ṣe ń kírun lọ́nà yóò tún wá máa kàn ní kò ní ọkàn báyìí a máa wá gan lóhun tó sì máa rìsọ́ọ̀tì ọba sí irun kí ah subhanallah subhanallah ìmáàmù ti ro mẹ́sàálà lọ́lẹ̀ ìmáàmù abínú tèmi àdó àti máa àgbọ̀ tí ọ̀rọ̀ bá dé bẹ̀ ń mí kìí sí gbogbo ẹ̀ náà ni ọmọ ọ̀rọ̀ ni ọmọ ọ̀rọ̀ ọ̀rọ̀ mọ́sára mímọ̀ ni àwọn abá lọ́ngbà ní tọ́ka pátá tó ṣàjókòó tàpátá báyìí pé a sá fọ náà ẹ wá lè lu oṣù mẹ́ta láàrin ẹ̀ pé a àtẹ̀ǹkọ́ lọ́wọ́ ṣùgbọ́n èèyàn ọ̀fẹ́ gbọ́ yẹn ẹ̀fọn aláǹsà ẹ̀fọn aláǹsà ọ̀rọ̀ mímọ̀ ó lè èmi àmà lè bá ń gbà mí o àdúrà tí máa máa bí tèmi àgbọ̀ náà ẹlẹ́ẹ̀kejì àtẹ̀bùkúrò fún tọ́lábì wọ́n ní ká tètè wà mímọ̀ ká mọ̀ ti dàgbà tán kó tó di pa àmà wà ló fi jẹ́ sí pé Ibn Abbas radiyallahu ta'ala anhu anhuma ó ní man qara'a al-Qur'an qabla an yahtalim fa huwa mimman utiya al-hukm sabiyya. bẹ́ẹ̀ wọ́n yẹn ń bá ha Qur'an tó ké Qur'an kó tó di gbọ́ bàlágà áà ah, ah. ha kọ́ mọ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà lọ́pọ̀lọpọ̀ ọgbà ọ̀nà wánu sàádà ní fún nígbà tó stamp ẹ̀ parí áà o ti sáyé eré ń tiẹ̀ o ti sáyé eré ń tiẹ̀ kódà kọ́ máa hà tán tó ké dáadáa ó sì máa ká dáadáa o ti sáyé eré ń tiẹ̀. ìmáàmù wa Shafi'i rahimahullah فقد حفظ الشافعي القرآن وهو ابن ست سنين ابن ست سنين أو سبع سنين لا أنا أدوم مفاس ميجي أنا الإمام الشافعي ها قرآن تنشو مفاس ملو ميجي يقول أنا ليني تتوان جوالو إمي روما أدوم ما هو ọmọ five years old Tajikistan ló ti wá mi ò lè gbàgbé náà làákàyè mi bí mo ti rí Madina mo ti rí màá rẹ̀ tún sáàyè tí mo ti rí kẹ́rẹ́ bá máa pé dájú bàkíyà ah no no no ah ṣóhadá Uhud níbi markazi táwọn ilé àwọn àfà tó wà níbi ṣóhadá Uhud ibẹ̀ mo ti rí mo wá ń bẹ̀ mo ń ṣiṣẹ́ ń bẹ̀ gbà yẹn wọ́n wá mọ́ ọmọ yẹn wá bàbá ẹ̀ mú wa ọmọ ọdún márùn-ún ọmọ ọdún márùn péré iran ó ti há koran tán ní òtún ha tán ó tún wá há gbogbo àyà ó há gbogbo page ó há gbogbo kò síbi tó tọwọ́ bọ̀ tẹ́bá ní pé láì kìlò lọ́wà ẹ sọ fọ́ sẹ́mi kò lémi lágbára púpọ̀ àwọn èèyàn wá ní ìrọ́ ní ẹ̀ máa mú sọ lọ́fíìsì abalọ́sọ́fíìsì èmi gánwà rẹ̀ tó ti tẹ́ẹ̀sì fún ọya abáṣe koran ọya péjì báyìí nípa yọ kàlọ́ ni ọya stop fúláì méjì káyà tó tẹ̀lé àlàfóòlù lẹ́ẹ̀kan náà yọ màkà sóràtù sọ́àrà àyà 50 ká lẹ́ẹ̀kan náà sọ́ràn pé sóràtù sọ́àrà àwọn àyà rẹ̀ kò gùn tó nǹkan àyà 50 lẹ́ẹ̀kan náà yọ màkà lọ stop page one ten lẹ́ẹ̀kan náà ìparí àyà ìparí line tó wà ní page two hundred ká lẹ́ẹ̀kan náà ẹ wò àyà ni o bọ́lá ti ṣe nìyẹn èmi rí gan tí mo sì tẹ̀sí ẹ̀ fúnra mi mi ò tí ì rí hálà tí ó jọ mí lójú tó tẹ́lẹ̀ òun mo tún wá rí kan wọn hà kọ́ra nìyẹn méjì kò sí tí ò lè kà nínú alukoran méjì àtààbọ̀ kò tí ha o ṣùgbọ́n kò sí tí ò lè kà tí ó sì ọmọ Cairo gan Egyptian ìmí ìtìmọ̀ tó rí ẹ mọ̀ pé àwọn àmọ́ wọra wa pé irú ayé ìwò báyìí <laughs> wa yìí ẹ jẹ́ ká máa gbérò ọ̀rọ̀ báyìí sí ti wọn á padà gbọ́ padà wípé mọ́rùra rẹ̀ ọmọ ọdún báyìí ó ti báyìí ọmọ mi ò wà tí ń bẹ lára ẹ̀ bí ẹ ti sọ̀rọ̀ yẹn ó ti jí pé ẹ̀ẹ́n nǹkan báyìí ń bẹ kìíní ọkàn jìlá rẹ̀ yọba sáǹfààní fún ọmọ náà nípa báyìí. قال البخاري قل هم حفظ الحديث وأنا في الكتاب قيل له kam ata alayka izak faqal ashru sinin. ọmọ ọdún mẹ́wàá ni imam bukhari ti bẹ̀rẹ̀ hadith yìí ha ló ti ha ó ti ha kọ́ àǹtán o ti ha kọ́ àti hadith lọ. eléyìí wà mí ni pé n tó dàgbà náà ò lè kéwú. wàlá yá ni anna a torí pé wọ́n fi wọ́n fi hasan wọ́n fi hasan al rahimahullah ta'ala ani rajul. láwù sàmánú na sánà. wọ́n fi hasan al-basri ṣe ọkùnrin káwa o ti pé two years old ó ti pé ọmọ ọdún ọgọ́rin eighty náà ni ó ń tì pé. ayahsunu an yatluba al-ilm. wọ́n ní sọ́mọ yìí ti yà sọ òdìlé wa mímọ́ wọ́n ń bi Hasan al-Basri wọ́n náà sì máa Hasan al-Basri wọ́n rí tìkun tẹ̀dọ́ kéwú dáadáa sọ̀n pé èpo rẹ̀ làwọn ti jẹ́ ń tiwa èpo làwa o <laughs> gbogbo àfáàní ìsìn inú èpo làwa àkàn wà nínú kọ́fà ẹ̀ làwa àwọn Hasan al-Basri wọ́n wọnú ẹ̀ wọ́n wọnú ẹ̀ wọ́n jẹ gbogbo nú ẹ̀ ẹni tí wọ́n ń bilé èrè lọ́mọ̀ pé à ń sa rẹ̀ ó wo gbogbo mà bó ṣe tóbi tó kó tó dáhùn kì í ṣe báwa tá a wà níbi èkó ṣe dáhùn pé ilé èkó nìkan la rí ti ń jọ á yìí asanu bá sọ wọn ni ọmọ eighty years old tó lè wá mímọ̀ kí ló wí. paul nǹkan náà yàtọ̀ sínú bí àyà ẹ̀yìn. wọ́n ní tó bá ti gbé pé ń sa yé ó lè wà mímọ̀ ṣé yes ó lè wà mímọ̀ ní nǹkan bí ọdún kan wọ́n sẹ̀ ń di mẹ́sẹ̀jì kan sí mi òótọ́ dẹ̀ ni kì í ṣe facebook Facebook ẹni tó ṣẹlẹ̀ sí gan ló fẹ̀ǹjẹ̀ sí ìyá rẹ̀ ọmọ eighty five years old iná ni ọ̀rẹ́ ṣẹ̀ parí Quran ní ha ọmọ eighty years old ọ̀rẹ́ ṣẹ̀ parí hatima Quran ní ha Quran eighty five náà nìyá yẹn ọ̀há Quran tán ọwọ́ àwọn sọ fún mi tí màmá òun ṣe lé ní pé ìyá àwọn ti khatima hebrew Quran ọmọ yìí ti five years old ṣe mà pé nǹkan bẹ́ẹ̀ ìsì pé káwà wá sọ̀rọ̀ ìtìnú kó ti parí náà nìyẹn gbogbo àwọn bàbá bàbá tí ń jókòó síwájú ilé wọn tí wọ́n ti rìtáyà lẹ́nu iṣẹ́ ìjọba láàárọ̀ yóò tẹ̀kùn yóò sì kún kalẹ̀ báyìí yóò máa wòran lásán ó yẹ kó lànfààní ìwọ́n tó rìtáyà lẹ́nu iṣẹ́ ìjọba àkókò nìyí kọ wá fèsì kínú kọ wá fèsì àlùkìyàmà rẹ̀ náà ṣékù ṣàfihíyà abubakar alkafal. Ah, àfa kan bẹ tó jẹ pé ọpọlọ pọpọlọ nínú mọ́tàbù jákò ń bẹ yẹn alugurba tó wọ rẹ́hìlá. alugurba tó wọ rẹ́hìlá. nínú àwọn irinṣẹ́ ta gbọ́dọ̀ lò tá kò dání ta bá fẹ́ ní mímọ́ òun náà ni alugurba tó wọ rẹ́hìlá. ká kò nílé ká jẹ rìn lọ ká kúrò nílé ká jẹ kiri. <laughs> fẹ́ máa bọ̀ wálé èmi ò kọ́kọ́ fẹ́ wálé mo ní afẹ́ lọ́bì kan àwọn màmá ní àà ah, ah, ó tó bá náà ìtẹ́ ẹ̀rìn kiri náà ṣe kíni èmi sì màbí òtò wọ́n mà tí ò sí ọ̀nà míì àfi ká wálé àfi wálé ìyẹn máa ń rìn lọ́yìn tọ́mọ wa mímọ̀ kiri tọ́ bá ń gbọ́ báwọn afáà ṣe rìn ọ́ ah, yanu ànábì wa Musa alayhi salatu wassalam èmi táwọn arìnwó tiẹ̀ mọ́bi táwọn ń lọ hmm. kí ń wá lọ mímọ̀ ọ̀yà káyà ti ń gọ́. wà ìdí kọ́lá Musa lífàtà àwùlá abẹ́rọ̀hù hàjá abẹ́lúgọ majima albáhọ̀rọ̀ ìní àwọ̀ àmúgbèrè àhókùbà tí ìsinmi àhókùbà mọ́ ń lọ ní mọ̀dọ́ ẹ̀ ń padà dé sábà ń wá mímọ̀ rà máa lọ ní bẹ́ẹ̀ ni anábì alayhi salatu wa salam hubbiba ilayhi al-khala. hubbiba ilayhi al-khala. anábì ń bẹ̀rẹ̀ ẹsẹ́ anábì máa lọ sí gáàrù hira wọ́n kú láàrin àwọn ará ilé wọ́n lọ sí gáàrù hira. bí wọ́n sì fẹ̀ dẹ́rẹ́ wò lẹ́kọ̀ọ́ mi báyìí àwa rí sí lọ́dọ̀ wa díẹ̀ díẹ̀ àmọ́ lọ sóko àmọ́ lọ sóko lẹ́kọ̀ọ̀kan á lọ látà àwọn wa ti dọwọ́ rọ̀ lẹ́ àtùmọ̀ bọ̀álé ní tí yàn bá kà lóko tí òfin kankan ohun ẹyẹ lásán náà ń gbọ́ àti ikú nǹkan kan a máa wọnú ọpọlọ púpọ̀ ju ní tàbá kàn lé káwọn orúgbó wa báyìí lọ. àrẹ́dì lọ sí gáàrù Hira sallallahu alayhi wa sallam. yatahannafu fihi wa huwa ta'abbud. wọ́n ti lọ níbẹ̀ wọ́n dá wa. àmọ́ jáde kò ń lé wàkọ̀dọ̀ wàhálà أنس بن مالك من البصرة إلى المدينة في طلب الحديث الواحد أنس بن مالك يكون إما بصرة ولا في مدينة أو مما إما ونما هو حديث يكن طوري لو لا في بصرة ولا في مدينة àdìsẹ́ yọ kan alọ́lọ́mọ yẹ àdìsẹ́ àti kàńjọ kiri ní ìsìn rẹ̀ ó sì rìnrìn àjò kankan bóyá lè rẹ̀ tó sí bẹ̀rẹ̀ lọ́wà torí àdìsẹ́ yọ kan wọ́n lọ síbo wọ́n lọ sí Mẹ̀dínà láti bá sọ̀rọ̀ tààtọ́ ni. ورهن أبو أيوب الأنصاري من المدينة إلى مصر في طلب حديث واحد. بين أبو أيوب الأنصاري على مدينة ونعم متى ينقى هجرة النبي عليه الصلاة والسلام. الله في إيجيبت مصر ọ̀n wá hadisi kan lọ ọbẹ̀ ó ti mọ̀ pé hadisi kan náà ló ń wá lọ ọbẹ̀ tó gbéra lé o kí ni pé ó débẹ̀ ọba rẹ̀ pé kò sí hadisi ńbẹ̀ ẹ máa sọ fún wọn pé àyà kan ni wọ́n kọ́ ń lé kí lónìí mọ̀ mọ̀ pé ọ̀sà ò ní wá àyà kan ni wọ́n àyà kan lọ́gbà lónìí ò tọ́ba ti wá lọ́la o mọ̀ wọ́n sọ pé ẹjọ́ excuse mi mi wá. hadisi ọyọ kan wọ́n kúrò láti bo láti Madina ó dé bo ó Cairo bí two thousand kilometers. nísìnyí bẹ láàrin Cairo àti kíni àti Madina ó súnmọ́ bẹ́ẹ̀ wọn ò sì ní pléènì tí wọ́n gùn kò sí mọ́tò bí ẹsẹ̀ bí nǹkan kan náà gbogbo ẹ̀ torí kí ni ẹ àdìsẹ́ yọ. نعم أها جابر بن عبد الله يسير شهرا في حديث واحد سعيد بن جبير جابر بن عبد الله يفيرني انتو يا حديث يوكا شكاله أها شعبة شعبة بن الحجاج إلى الكوفة إلى مكة إلى المدينة إلى البصرة متتبعا حديثا واحدا حديثك حديثك نبو بعمتان كان واكا كيلو وين في 2000 كيلومتر ẹ̀yẹ́ pé á jáde o ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn ìròyìn tó yẹ kọ́ wà lára wa àbí irin tẹ́ta lè lò táàfi di ní mímọ̀ táàfi di ní àtàwádọ̀ àtàwádọ̀ ìtẹríba ọmọ kí o ní gáàrù o lè nímọ̀ hmm. ọmọ akẹ́kọ̀ọ́ ní gáàrù o lè nímọ̀ gáàrù a máa jáde lẹ́nu ọmọ kí ó ní ọ̀rọ̀ a sì máa jáde nínú òsè ẹlòmíràn fi mí ọ̀sọ̀rọ̀ hmm. wa gbáǹsà rẹ̀ òun kàn mọ́ mọ́sára yẹn láti yọba tí ó rẹ̀ pé yẹ ẹ̀sì kálá kò sí nǹkan lọ́dọ̀ àfáà mọ́ hmm. ó lọ́nà ìjà ní ọkàn táwa jẹ ní. àtàwà ọ̀dọ̀ kánú tẹríba. ànábì Musa ó jẹ́ àpẹẹrẹ rere fún wa. alayhi salatu wa salam. ọjọ́ bí wọ́n ti lo ayé pẹ̀lú al-Khadiru àrẹ́bì mọ́ta ọsọ fún ànábì wa ọsọ fún kádùrù wípé àtàbíọ́kà aláàntò alìmàní mímọ̀ ọlẹ́mta rọ́sùdá. hal àtàbíọ́kà aláàntò alìmàní mímọ̀ ọlẹ́mta rọ́sùdá. nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ààyè mẹ́ta ń bẹ́nu ayà yẹn tá a bọ́dọ̀ kádùrù mẹ́ àrẹ adábù tàwádọ́ látọ̀dọ̀ ànábì Mùsá alákọ̀ọ́kọ́ hal question ọmọ kí ó ní ìsìn àfáà mo o ti ń bọ̀ bó o pè sí kí n wá. ọ ah, béèrè. àwọn ìmọ̀ ni hal attabi'uk. hal attabi'uk. excuse sir yíyá sọ́nà sí excuse me sir. Hmm. sí kí n kálọ̀. nítorí hmm. pé ọ wà ẹ dì mí máìlú náà yín o ẹ dì ah. mí sẹ́yìn bóòtù bẹ́ẹ̀ bá ti rí bí àjọ fún mọ́ra wa náà. bẹ́ẹ̀ni o sin dájú kún. àwọn ìmọ̀ ni hal. anabi musa anabi ọlọ́run tó sì ju alhadiru lọ ṣùgbọ́n torí mímọ̀ ọ hmm. tọrí ẹlẹ́ẹ̀kejì ó ní tó àlùmọ́nì hmm. kò sọ pé màá gain màá sàǹfààní sẹ́yìn pọ́pọ̀lọpọ̀ ní ìsìn sáfà rẹ̀ ni àbí kì sáfà rẹ̀ ni mọ́ sàǹfààní lára rẹ̀ ni orí ó ń ga àrùn ni ọ́ hmm. kí n súnmọ́ mọ́ sàǹfààní àti mo kí lọ́dọ̀ rẹ̀ hmm. kí n yàtọ̀ rẹ̀ ṣùgbọ́n kò sáfẹ́ sọ wípé mo kí lọ́dọ̀ ah, rẹ̀ mo sàǹfààní lára rẹ̀ àánú kò sí ní àwọn afá mi nítorí sọ ó ti di títà báyìí mo ti dá mo tára ń kí lọ́dọ̀ rẹ̀ kí lè mi mi ọ̀jẹ́ nǹkan kan mọ́ ẹlẹ́ẹ̀kẹta nínú ẹ̀kọ́ tó wà ní mímà hmm. ẹni mi pé gbogbo yín ni kọ́ mi tó bá sọ pé gbogbo mi tí mo bá mà ní kí n kọ́ ọkọ́kọ́ ti fojú kéré mímà mi pé kò tó nǹkan. Hmm. kò tó nǹkan. àwọn ní mímà díẹ̀ ní ń fọ mímà ọ̀lẹ́mìtà rọ̀ṣìdà díẹ̀ fẹ́ntọ́ bá fẹ́ ní mímọ̀ o. Jibril nígbà tó wá jókòó tí a nábì lẹ́gbẹ̀ẹ́. Lámà jẹ́ àtàlímùnà dínàna jálàtà ilà nàbí sallallahu alayhi wa sallam fàásùnà rukubatai ilà rukubatai wà bọ̀ ọkọ̀ fẹ́ àlà fàkìlẹ́yìn. Bẹ́ẹ̀ni, ẹlòmíì ọ̀fẹ́ béèrè kwẹ́sàn báyìí. Àpá wà ní orí ìnàwó, òun ó sì jókòó ní tiẹ̀ pé ṣé mo fẹ́ béèrè kwẹ́sàn, ó sì jókòó ní tiẹ̀. Àpá àti wà lórí ìdìbò. Kí ló yẹ kí wọn náà ṣe? Wọ́n dìde. ààbò ah, dìde fàáfà báwọn fàwákìú ti ń kọ tiẹ̀ o kì í tẹ́lẹ̀ wọn ìtàn sọ ni pé ádàbù ni wípé àáfà wà lórí ìnáwó ìwọ fẹ́ béèrè kwẹ́sàn ọwá jókòó ní tiẹ̀ ah, ìwọ náà ó dìde ó wà béèrè ó dìde ó fi béèrè gẹ́gẹ́ bí ádàbù èèyàn ó sì wá àáfà àtọ̀fẹ́ dáhùn sí wà lórí dìde tó ní ọwà jókòó kalẹ̀ bẹ́ẹ̀ ni. Ah, <clears throat> والنبي صلى الله عليه وسلم يقول أيوة بقى نبي سجوك وبي جبريل سجوك وتاع النبي صلى الله عليه وسلم أتبع نبينا سجوك وبلوه ẹ̀kọ́ wà ń bẹ fún ìtẹríba wà ń bẹ gbogbo ìjókòó tí tẹríba bá wà ń bẹ lọ́mọ akẹ́kọ̀ọ́ jó ìwòyìn àtọ́ ọmọ akẹ́kọ̀ọ́ fi máa wà fà tí ó fi ní mímọ̀ ní máa wò ẹlòmíì yóò máa wò àfà báyìí ojú àfà gan ẹ̀rọ máa bà àfà gan àti gbogbo ọ̀padà èmi ti ráwọn ọmọ mi báwọn ọ̀rẹ́ gbé ẹ sáré kọ́ sáré ju mọ̀ yín kankankankankan náà ni ẹ̀yìn ó sì máa wò lẹ́kọ̀ọ́ fẹ́ máa gbé dúkùú mẹ́ntì ah. wọ́n sáré ju kankankan gbogbo ìgbà tí wọ́n bá dójú mi padà màá sá bòjú ẹ̀ ń bẹ̀rẹ̀ gẹ̀dẹ̀ ah. lọ́kọ̀ mi náà. Ah, èmi ti máa gbélé ọ̀lẹ́kọ̀ọ́ hmm. ọ̀lẹ́kọ̀ọ́ àwọn ọmọ wò mí kódà àwọn ọmọ ẹjọ́ àfáwò nígbà mi ibi tí ọba wúwọ̀ ìwọ́sàrẹ́ wò fọ́nìṣẹ́ wọ̀ bẹ́ẹ̀ tó gbójúkọ̀ mẹ́ẹ̀ sójú àwa àtàfà ẹlòmí àtàfà àtọmọ tó wọn rántí máa bá wọn máa bá. bẹ́ẹ̀ni ojú òjòjú lọ. kódà èyí kò agbọ́dọ̀ ní tẹríba nínú wíwó yàn gbogbo àwọn nǹkan yìí inú orin sẹni o tí olùkọ́ bá rí ọmọ akẹ́kọ̀ọ́ tó bá lójú tì kódà kí màá rẹ lọlẹ díẹ̀ kọmọnì bíìmù púpọ̀ jù wọn kò mọ́ra tí wọn bá tẹ kó mọ́ra wọn fà ògókè wọn fà ògókè torí wọn mọ oríṣiríṣi nǹkan tó fi dàfà tí ó sọ tí ó ràn ọ́ lọ́wọ́ gbogbo ẹni ọmọ ìdúró fún ẹ tẹríba abọ́dọ̀ ni tá a bá ní àárẹ̀ pé pẹ̀lú ògùn ọlọ́run á àti ẹ̀mí mọ̀. wan nabiyyu sallallahu alayhi wa sallam yaqul hmm. inna allaha awha ilayya an tawada'u hatta la yabghi ahadun ala ahad. ẹlẹ́yìn karùn nínú àwọn irinṣẹ́ tá a lò al-wara'u wal-ju'. al-wara'u ká tẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká sì mọ̀ pé bí ọ wa kó yàtọ̀ sólówó kọjú lówó bọ́bá lówó lọ inú ilé ẹ̀ ló ti jẹun tọ́ba délé kíw tí ọba sí ọdọ àfa tí òsó ń jẹ́ mbẹ́ ọ̀rọ̀ náà pòbí mẹ́nu náà á pòbí mẹ́nu. lọ́bi jásí pé ìmáàmù aṣáfẹ́rẹ́ àwọn oníṣẹ́kímà wọ́n ní alìbẹ́kùnà tó tóhìbòlì fẹ́kùnà. bí yàrá bá ń jẹun ká sínú ẹ̀ sáà ń kún gbogbo ògbà oríire ò ní pé dáadáa. níta máa yóò ní ká ká ká ká ká wọ́n ní kíni tó fi jásí pé láyé tá a wà yìí brain ní irú àwọn àfa sálàfà àkọ́kọ́ kọ̀kọ́ tó nǹkan wọ́n ní díẹ̀ ni pé à ń yóò pọ̀ ní ìsìn àjẹ yóò àjọ ọ̀nà ju nǹkan kan láǹjẹ àwọn èèyàn ti jẹ́ ń bírèkì ní ìsìn bóyá ìṣù àmàlà méjì lọ jẹ báyìí tó bá yẹ pé méjì lọ jẹ ẹ̀kọ́ yóò yọ ọ̀sùn mo lè má yọ ọdún nǹkan torí pé ìkùn rẹ̀ kíni ó ti le níwọ̀n bá mo ń fún ọ yìí tó bá dìgbà míì tó wá sí púrógámù báyìí tó ń jẹ́ bá bọ́ sáàrin akéwú àtà akékantán àtúnkémi má jẹ tó nǹkan jẹ níwọ̀n ọlọ́run kú kẹ́ ọ olówó tó fẹ́ràn jẹ tó bá padà kó délé padà ṣùgbọ́n bó ṣe jẹ́ ẹlòmí ó ti máa sùn ìjẹkú bó ṣe jẹ́ tó náà ní fi ń sùn tó ṣùgbọ́n ẹ̀rìn ló fi jẹ́ sí pé oúnjẹ ibi ọ̀pá ẹ̀ tó ń kíw gbogbo àwọn afá àlòjókòó yìí mo mọ̀ pé kálukú náà mọ̀ pé bí ẹ̀yìn tẹ́tẹ́ lọ Sudan asálẹ̀ ibi ọ̀pá tó gbèsè ńlá rẹ̀ mọ́mọ́ àti ẹ bá ta bá rí wọn yóò ti mọ̀ pé ah nígbà wà ní Sudan àwọn yóò dá tó báyìí àwọn bá délé tán àárí nǹkan jẹ ìwọ́gbẹ̀ nípa báyìí bílẹ̀ mùsùlùmí nà ní ẹ̀yẹ Imam wa Shafi'i rahimahullah wọ́n sọ̀rọ̀ kan tó bá mi lẹ́rù púpọ̀ wọ́n ni ma ra'aytu saminan aqilan ma ra'aytu saminan aqilan illa Muhammad ibn al-Hasan al wọ́n láwọn ọ̀rẹ́ ń tọ́ sanra jọ̀bọ̀jọ̀bọ̀jọ̀bọ̀jọ̀bọ̀ torí ẹ̀ pé àyàfi Muhammad bin Hasan al-Shaybani ẹni àfà ọwọ́ òsì wa Abu Hanifa ọwọ́ òsì wọn èmi ní wàásọ yẹn padà bẹ́ẹ̀ náà ló sì rí ẹni tẹ́ ń pè ní Ahmad bin Saadi orí ẹ̀ pé tí ọba pé kò lè gbélé madrasa sílẹ̀ kò sì lè ha Qur'an orí ẹ̀ pé ṣùgbọ́n tẹ́ ẹ bá fi kún wàhálà iṣẹ́ sí jọ̀bọ̀jọ̀bọ̀ yóò fi kí ni yóò jà sí yóò jà kó mẹ́jẹ yóò wà lẹ̀ sí ẹ fi kún wàhálà sí ẹ fi kún wàhálà sí nìsín yóò jà yóò jà tán ọlọ́run ti ṣe gbogbo àwọn tó jókòó sí mi bákan náà gbogbo wá tipátipá ni òfin máa wọ sixteen tèmi nínú <laughs> kìnìún ẹbí wọn yàn tipátipá ni òfin wọ six ban wọn làwọn ò rí àfi Muhammad bin Hasan Shaybani ló fi jẹ́ sí pé tọ́lìbù rẹ̀ ilmi ó yẹ ká gbẹ ni títí gbígbẹ ta ìtàn gbígbẹ ti mọ̀ wàhálà ọha ọsọ ọha ọsọ ọha ọsọ kò rójú wọ́n náà wo sàkúnú lọ díẹ̀ náà àwọn tòsí ẹ̀ tó wà ní tòsí ẹ̀ yẹn mélòó lọ́sàrá nù àfa àwọn olóṣèlú ní àṣàrà lọ bẹ̀ǹgẹ̀ bẹ́ẹ̀ lọ yẹn àwọn ìlú ìlú àti sara tó nǹkan ìwàhálà ń bẹ́ mi sẹ́ kí wùgbà púpọ̀ bíríìnì tí ẹ̀ máa dà láàmú ń bẹ̀ ọlọ́run ní máa ń sàánú tí ẹ pé bíríìnì yẹn ti dàrú tí ìbá ti pọ̀ jẹ́ torí tọ́lọ́run ọba ebi ó wà nínú nǹkan tá a gbọ́dọ̀ dì mọ́mọ́ abinu jáuzi ọ̀la ìmọ̀lẹ̀ ìbinu jáuzi tó kí ni pé mọ́wulẹ̀ kọ̀ọ̀rọ̀ wọn mọ́mọ́ abinu jáuzi tó kí tí wọ́n ni pé wọ́n ní ẹ̀yìn náà mọ́ abinu jáuzi à ṣe àfáwa zahabi inú sí ọ̀rọ̀ àlámi nubala tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ à ah, kọtíra kọtíra ti ń bẹ láyé àwọn ọ̀fẹ́ rẹ̀ rẹ̀ ibinu jáuzi wọ́n kọtíra yìí má pọ̀ wọ́n ní táwọn gbà táwọn bẹ̀rẹ̀ kéwú táwọn wá mà káàkiri wọ́n ní irú búrẹ́dì táwọn máa jẹ táwọn bá fẹ́ jẹ kìí sómi pure water àbí table water àbí omi kọ́ọ̀pù kan ọ̀ràn ibi odò làwọn lọ tààrà odò tí ń sàn torí pé omi kékeré ọ̀ràn táwọn bá fẹ́ jẹ búrẹ́dì táwọn búrẹ́dì táwọn máa jẹ rọ̀bíìfù náà lápè ìmọ̀kànjọ búrẹ́dì mùlọ̀mùlọ̀ táwọn jẹ èèyàn wọ́n ní táwọn bá gbé kan jẹ báyìí pé báyìí táwọn bá tètè bomi sí nǹkan ṣẹlẹ̀ ibi tó le dé bóyá níta lè fi wí lọ́dọ̀ wa bí ìgbà táwọn èèyàn fọ́ igun bẹ́ẹ̀ tó ti le tó ti dàbí òkúta wọ́n sì láì kíkọ́ le bí òkúta òní ọjà kí inú ó tètè kún dáadáa wọ́n ó mumi sí dáadáa wọ́n tètè yòó wọ́n tètè pé kọ̀tá yìí oúnjẹ mọ́ nítorí wọ́n ń jẹ naam nínú àwọn nǹkan tá lò mukhataratu fi talabihi. al-mukhataratu fi talabihi. wọ́n yẹn bá ń wá mímọ̀ lọ kò sí ní dénjà wa ń bẹ̀ ọ́ kọlu dénjà ń jọ kan lójú ọ̀nà ìwà mímọ̀ ní òpin kọ́ lọ fẹ́ ara síbi dénjà o ṣùgbọ́n tí ẹ̀ bá wá mímọ̀ lójú ọ̀nà mímọ̀ àà àyà máa kan lọ́pọ̀lọpọ̀ bá máa retí ẹ̀ bóyá àwọn lọ láti orílẹ̀ ìgànmú sórílẹ̀ ìgànmú láwà ẹ̀ amukoko ọwá ń lọ sórílẹ̀ ìgànmú ọ̀fẹ́ lọ kíú lórílẹ̀ ìgànmú nínú mọ́tò tó wá wà yóò ti lọ kíú mọ́tò bá laná gbogbo ẹni tó wà mẹ́lò jóná ìwọ nìkan lọ́lọ́run ti lọ́yọ̀ kó mẹ́ ọwá sórílẹ̀ ń pé ah àwọn lọ́lé kí ó máa wo súdánù máa lọ lékè rẹ o lójú ọ̀nà mímọ̀ mọ̀kátọ́ra wà ń bẹ̀ ewu wà ń bẹ̀ ìyá máa ti wu lójú ọ̀nà tọ́bọ́ wá rí ewu yẹn máa ń là padà má padà sẹ́yìn máa wá màá rẹ̀ ń torí àwọn àpẹẹrẹ wà ń bí fún wa anábì wa Musa alayhi salatu wa salam. ما نال مطلوبا من العلم حتى ركب البحر في سفينة مخروقة أي موسى ọkọ̀ ojú omi pẹ̀lú alkhadiru náà papọ̀ ṣùgbọ́n ọkọ̀ ojú omi ìyọ́mọ̀débì kan wọ́n máa ṣe kíni wọ́n mà lù tómi ń ṣe kí ni tómi báyìí tí wọ́n náà kó ojú omi kí ni yóò ṣẹlẹ̀ mẹ́ yóò tẹ̀rì ni yóò tẹ̀rì mùkátọ́ra wà lójú ọ̀nà wíwá mímọ́ tàbá wá mímọ́ á kan mùkátọ́ra lójú ọ̀nà bẹ́ẹ̀ náà ni al-ikhlas lillahi subhanahu wa ta'ala wàlẹ̀ àmàlù bẹ̀rẹ̀ ẹ̀lẹ́. ṣùgbọ́n gbogbo ń táa wíyà àbẹ̀ tó bá ń lọ tó bá tẹ́lẹ̀ má tà mọ́ torí ilé nǹkan mi ní lọ́mọ́ máa lọ ni. àwọn ìtàkà tẹ́lẹ̀ ní yàrá àti wà wípé àtẹ́bá wo èmi rí nù mọ̀dáwà ní jáàmì àtúlẹ̀ ìsìlámíyà jáàmì àtúlẹ̀ ìsìlámíyà lásìkò ìmtìhánù bá dé àwọn èèyàn máa ń ṣe mọ̀dákára wọ́n máa kàtírà nílẹ̀ máa kàlẹ́gbẹ̀ẹ́ gbogbo kọ́nà kọ́nà ní kálukú ti máa kàtírà mọ́ wá rẹ́ nìkan tó gogi lọ níjọ́ náà ó gun igi inú ọgbà lọ ọ wá gòkè lọ́wọ́ asápamọ́ síbẹ̀ ó sì ń ka síra ń bẹ̀ ṣé mọ̀kátọ́ra pé lè náà mọ̀kátọ́ra yìí ṣùgbọ́n yẹn lọ darí ẹ̀ tí ò fi pé ewu wà ń bí tó ti yẹn tó ń kà lọ́wọ́ tó o gbé bá ta ọ́ tó o jábọ́ ńkọ́. mọ̀kátọ̀ àwọn olùjọ́ ìnàwíwá mímọ̀ o èyí a máa bá débẹ̀ o ó sì mìíràn ní ọdún kan ó ṣẹlẹ̀ dáadáa tó méjì ń sọ̀kan fún yín sheikh wa muhammad ayub rahimahullah kọ́rí tankun yẹn afa àwọn yẹn wọn mọ wọn kọ́ wọn ní quran tafsiru ní akọ mi ah, wọn mọ èèyàn kọ́ púpọ̀ ṣùgbọ́n ní tó fi kíú lọ́dọ̀ wọn tí yàrá bá kíú lọ́dọ̀ bàbá wọn orí rẹ̀ ọ̀fẹ́ ọpọlọ rẹ̀ ọ̀fẹ́ dáadáa tafsiru tí wọ́n yẹ sọ pé àṣọ ah, wájú kan wọ́n lè sọ pé masara nínú àyà kaba iwájú twenty lọ́wọ́ à ń bẹ̀ wọ́n sì sọ gbogbo twenty nínú tíra náà ní wọ́n ka tíra wọn kàákàákàá pé ah, mo fẹ́ gba gbogbo dárájà bàbá ìtàn. mo wá kà á mo dá yìí kan inú jámíà sú mi torí mi ò sùn látàlẹ́ àná títí dòní fún sẹ́kàn tá a ní mo tún wá wò pé sí mi tún ní sùn ní ti alẹ́ ìsínbọ̀ yìí náà ni mo sì jáde nù jámíà nìyẹn wọ́n bá dìbì àwọn asálẹ̀ kan tí wọ́n ti ń kọ́lé mo bá jókòó mo sáwà bí tí o sì ṣe nìkan kan náà bóyá tí mo bá tún sá lọ síbi tó tún jìnnà yọ yà wọ́n ṣètò parí ẹ̀ má jókòó lẹ́yìn fẹ́ǹsì ilé yẹn mi ò wá mọ̀ pé wọ́n ń kọ́lé lọ lókè àtàǹkàtìrà mo ń gbádùn ẹ̀ ọlọ́kàn darí ẹ̀mí mi ni pé tí ẹ̀ ṣíp ti kó ń bẹ̀ yẹn lọ sáàyè mìíràn mo rọra kú mbẹ bíi mítà méjì péré amẹ́rin mo kàn rọra rìn mo bọ́ sí ẹ̀ mo wá lọ lẹ́yìn ìṣẹ́jú kan tí mo jókòó tán wọ́n kàn da nǹkan láti òkè ni àwọn sìmẹ́ǹtì àwọn búlọ́ọ̀kù àwọn gbogbo ọ̀fẹ́ tó kan nígbà tí wọ́n dà tán ọ̀la mi ò lè gbàgbé ọlọ́run lórí mi gan-an bá ti rí ara ni àwọn kan lè ti ìmọ̀ bí sàárè ló ti dàwà wọn ó ní di ẹ̀pẹ́ típà kan lórí èèyàn kan ó kú bẹ̀ pátápátá yẹn kí wọ́n tó mà à ilẹ̀ ọ̀tà kú o nínú ìkàbá mọ̀kátọ́ra ni o ìkànnù ìlú náà tó wà tó pọ̀ ládàá ṣùgbọ́n mọ́rò fún lójú ọ̀nà pọ̀ fẹ́ wá mímọ̀ òní kan irú àwọn ẹ̀rọ báyìí ilé ìhàn wà pé kó lé ọ alhamdulillah mo dúpẹ́ fọlọ́run iṣẹ́ náà mo gba gbogbo dáradà rẹ̀ tán ẹ̀rọ sẹ́mà pé tó wáyé pé bàbá báyẹn ni pé àmọ́ ń lọ lé o kí ni àlewá kú sáàrin o mo tún kó ń bẹ̀ ni mo yára ra lọ síbòmí tí o sì fi ń kọ́lé ń bẹ̀ ọlọmọsídó kòbìlàtẹ́yìn kòbìlàtẹ́yìn mo lọ padà mo wá bẹ̀rẹ̀ sí ká ọlọ́run sì bá mi tú gbogbo dáradà àwọn ọmọ gbàǹjọ́ náà padà ọ̀dọ́ mi sùn tí mọ́ o nínú àwọn nǹkan òun náà ni. al-ikhlasu lillahi subhanahu wa ta'ala. táwa mímọ̀ yìí nítorí ọlọ́run ọba táwa nítorí ọlọ́run ọba a ó rí pé eh, àlùbáríkà ó wọ ìmọ̀ yẹn bákan náà àlùbáríkà ó wọ àkókò tá a fi ń wà bákan náà àlùbáríkà ó wọ àkókò àwọn ọmọ tá à ń kọ́ ẹlòmíràn máa kọ́ máa kẹ́kọ̀ọ́ fẹ́ pé ìkìláàsì wa ń kó o ti ń kọ́ máa kẹ́kọ̀ọ́ yìí thirty minutes ó fi kọ́ yìí yóò sì dédé ẹlòmíì tó lo wákàtí mẹ́fà yóò fi àtẹ́yìn mímọ̀ yẹn torí pé o ní ìflas wọn náà tó fẹ́ wá mímọ̀ yìí yóò kó tó jókòó tó ń wá mímọ̀ yìí ó benefit lára mímọ̀ yẹn dáadáa torí pé o ní ìflas jẹni tó wá síbẹ̀ torí pé ọkàn wá mo fẹ́ gbọ́ kí ni wọ́n wò ẹlòmíì wá sáàrin náà bọ́yá alágbọ̀sọ lóko rẹ̀ ń jẹ́ ó lè wà láàrin ọba àkúlé ah, ilé ọgbẹ́ ọdún máa lọ ọ̀sá jókòó náà alágbọ̀sọ yọkàn wá gbọ́ pé mo fẹ́ kọ̀ wá mímọ̀ wá ọ̀sọ̀ ní tọ́ bá wá ìwọ báyìí o lè ní mímọ̀ ò lè ní mímọ̀ jáhálù rẹ̀ kan tó máa wà mọ̀rọ̀ kábù sí tó wá mímọ̀ kò ní ìfìlásì lórí wá mímọ̀. naam ẹlẹ́kẹjọ azaka. azaka ayé kàtàfí ìrọ̀rùn mi lẹ́nu màsá ìlà yìí kí náà yọ àmà àgbìyà. kéèyàn ò ní brain làákàyè làfi wá mímọ̀ ọmọ tó rí ẹ̀ pápé làmá fi sí lókè ìlàsàfi shedid nínú àwọn àbànújẹ́ ọkàn tí ń ṣe wá láwùjọ Yorùbá ọmọ tí àwọn èèyàn bá àwọn òbí tí ọba ti di pé wọ́n rán lọ sílé ìwé kọ̀mọ́ wọ́n fi síbi ẹ̀kọ́sẹ́ kọ̀mọ́ gbogbo nǹkan ní ọmọ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọmọ lẹ̀ wá ń kó wá sílé kí àdánwò ni ọ̀tàrí ẹ̀sà àfọwọ́ àmọ́ sí wàhálà mọ́ kọ́ ọmọ kan lọ́dún kan mi ò lè gbàgbé ẹ̀ ó ti tó twenty thirty years nísìn ọmọ náà ó ti di bàbá ọmọ ọ̀hún nínú àpẹẹrẹ tó orí èèyàn kú láyé mi ò tí ì rírí ọ̀la mi ò tí ì rírí wọ́n ń kọ ní alif ba ta sa jim ha ha ó ti màjẹ́bẹ̀ wọn bí sin and shin ìbẹ̀lódé ọ̀sẹ̀ alákọ̀ọ́kọ́ sin shin yóò lọ wulọlé yóò wulọlé tó bá jọ kejì ọya kanta akọ́ lánàá kọ̀ mọ́mọ́ àwọn sọ pé sin shin yóò tàn wulọlé wọ́n jẹ́ pé àwọn àti láwọn fọ́tẹ̀ kan síntìn mọ̀ wá di mọ̀ wá ronú wípé báwo láti wá sọmọ yìí ọlọ́run mọ̀sánú wa o kí a fẹ́ sọmọ yìí mo ní ah jẹ́ ronú búra jẹ́ kan ok ìjà wà nǹkan kan tọ́jú oúnjẹ tọ́jọ sínú àṣínì yìí bóyá tí mo bá fún lélẹ̀ òun yọ ọ̀ràn tiẹ̀ ọ̀sẹ̀ ẹ̀kọ́ ọ̀ràn tí oúnjẹ mo ní sọ ọmọ sínsìn ó ní bẹ́ẹ̀ ni mọ́dà station station sọ́ọ̀mọ́ òwì ọkàn mẹ́ba rẹ̀ kẹjọ́ kejì ọmọ nígbà tí jọ́kejì tó dé kọ̀tún mọ̀mọ́ níjọ́ náà wọ́n á sọ pé tó haras ọ̀dàbọ̀ <laughs> <laughs> ojú èèyàn máa ń rí púpọ̀ àfáà mi kan bẹ rahimahullahu ta'ala ọlọ́ọ̀bá nìsànú wọn ah, mi fẹ́ dárúkọ wọn àmọ́ wọ́n lábúrò àbúrò wọn náà àfáà làwọn náà wọ́n wá ń sọ fún mi pé ọmọ tó bá ní fáàmù làwọn máa kọ́ kí ń tà wọn ìwọ́n máa bọ̀ wá wá kéw orí ìwà àti kíní ẹ̀ máa lọ sọ́dọ̀ àbúrò mi níta àwọn máa ń fi lẹ́sì ẹni tí ó bá ti ní fáàmù bí ẹ́ ti máa wí nìyẹn ọmọ tí ó bá ti ní fáàmù máa lọ sọ́dọ̀ àbúrò mi níta àwọn ní sùúrù púpọ̀ wọ́n kọyàn kọyàn kọyàn kọyàn kọyàn ó tuntun wí wí lẹ́ẹ̀mẹ́wàá nígbà twenty nígbà nígbà one hundred mú tẹ̀sán báà máa fi kà á máa fi kà pé hundred tọba kà tán kó tó wá kà fún un mú bàbá gbà wọn ò ní sùúrù débẹ̀ bí yàn bá gba kí ó fún yàn lẹ́ẹ̀kan báyìí tọba kà ẹ̀kan náà má gba kí ó fún yàn bí wọ́n sọ lẹ́ẹ̀mejì kò sí sílẹ̀ báwọn tọba wá kà tọba sì kà pé wọ́n sọ sí ọ wọ́n <laughs> àwọn náà fi ní sáàmà lọ sọ́dọ̀ àbúrò mi níta náà tó nípa báyìí làákàyè ẹni tí ó kò kúrẹ̀ òpè lọ́gà ẹ̀yin bàbá tẹ́ lọ́mọ ọmọ tó rí rẹ̀ pé dáadáa ní Sunnah Nabi sallallahu alaihi wasallam ẹ má fún aláwọn tó rí wọn kú nítorí ẹ̀ bá kú kọ́ lọ kọ́ sí ọwọ́ nítorí ẹ̀ pé yóò lè àti ẹ̀yìn mímọ̀ náà. Mhm. wọ̀gbàká ìkan mẹ́mẹ́ tó jẹ́ sí pé èèyàn máa tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba ìkan mẹ́mẹ́ tó jẹ́ pé ẹ̀bùn ọlọ́run ìtọ́jú ẹ̀bùn ọlọ́run ni wọ́n lọ́ máa rí káàkiri lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tọ́lọ́run fún yàn ẹlẹ́ẹ̀kejì òun náà lè ní ká máa ń bẹ lọ́run fún ìmáàmù ibùn tẹ̀míyà àdúrà tí mo ní wọ́n máa ń ṣe òun náà nìyí tí wọ́n bá ń ṣe mímọ̀ lọ tí wọ́n bá ń kọ mímọ̀ lọ tí wọ́n bá ń ka mímọ̀ lọ tí kan bá dojúrú tí wọ́n fẹ́ lójú ọ̀nà wọ́n ní yá mú fàhímà Sulaiman. yá mú fàhímà Sulaiman. fàhímni. fàhímni. wàyá mú alima Dawud. wàyá mú alima Dawud. alimni. alimni. wọ́n kó méjèèjì papọ̀ àwọn ẹ̀sìn máa ń tẹ́ ń sọ. alimni yàtọ̀ sí fàhímni. yẹn ni pé o lè gbọ́rọ̀ yìí ṣùgbọ́n tó ní fáhámù ẹ̀ ó kù bìkan fáhámù yìí ṣẹgbẹ́ alimni torí fáhámù òkè lọ́wọ́ ó ti màtá kò tó tún kò tó fàhímà rẹ̀ tó nípa báyìí bẹ́ẹ̀ni náà ti jẹ́ nù ẹlẹ́ẹ̀kẹsàn-án alẹ́kìtìsáf alẹ́kìtìsáf olùmọ̀bákir bilmawaahib wa tawjihiha gbogbo wa náà gbọ́dọ̀ máa kíyèsí nǹkan yìí náà tàbá fẹ́ wá mímọ̀ kí lẹ́bùn tọ́lọ́run fún wa tàbá lẹ́bùn ti ń bẹ lára wa ẹjẹ́ àṣẹ ti ẹ̀fún mímọ̀ kan tó jẹ́ sí pé ẹ̀bùn yẹn ṣe déédéé mímọ̀ yẹn ẹlòmíì ìmọ̀ rẹ̀ ẹ̀bùn tọ́lọ́run fún hadith lọ dáa fún kọ́ mọ̀ dáadáa kọ́ tà hásọ́sọ̀ lórí ẹ̀ kọ́ mọ̀ dáadáa fíkìwù ni bóyá àkídà àti fíkìwù fáráhùn ni àti usulu àti fòró lọ́lọ́run fún yọba lọ bí náhù lóga mọ́fẹ́tì mọ́fẹ́ mọ́ náhù eléhùn agbọ́dọ̀ tọ́jú ẹ̀ náà tàbá fẹ́ wá mímọ́ naam àwọn sálàfù sí bẹ́ẹ̀ ló fi jẹ́ sí pé Muhammad bin al-Hasan Imam Bukhari nígbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ mímọ́ fíkìwù ní akọ́kọ́ fẹ́ wá lọ́dọ̀ àfa àwọn tẹ́ ń pè ní Muhammad ibn al àfáàwà muhammad bin hassan wa sọ fún pé ìgbàhab wàṣtágìl bẹ ilmi hadith ìwọ buhari mọ́ lọ hadith lọ́nkẹ̀ tí wọ́n wá tó bẹ́ẹ̀ àbíwọ̀n tó bẹ́ẹ̀ imam buhari wọ́n tó bẹ́ẹ̀ àbíwọ̀n tó bẹ́ẹ̀ wọ́n tó bẹ́ẹ̀ torí pé wọ́n lọ sí ibi ẹ̀bùn tọ́lọ̀ fún wọn bẹ́ẹ̀ náà ni yunus bin habib كان يتردد على الخليل بن أحمد الفراهيدي كان يونس بن حدود يوفي ومما أو أن لصده خليل بن أحمد الفراهيدي ليتعلم منه العروض والشعر أفي قبين في قوين أولي لوفي أفي معروض أفي مونيكو فصعب ذلك عليه إيه أول لما جني وقرفون إسان لا فقال له الخليل يوما أفا وخليل واصف قوي وما كيو من يمين بحر قول شاعر أولي تمو في تستيري يو كم بحر باري ولوح bàríkì lọ́wà hmm. ọwá sọ fún pé ìdáàlám tàstàtún ìdáàlám tàstàtún ń ṣe ìhàn fàdá àwọn wàjáwìzú ìdáàmà tàstàtún Tọ́ka. Ìdáàlám tàstàtún ń ṣe ìhàn fàdá àwọn wàjáwìzú ìlàmà tàstàtún. Wọ́n bí lè rí pé orin yìí báhùrù wọ́lọ́wà nínú ilmùlà àrùtù ó ti kéwú dáadáa ó ti jó tìǹà dáadáa ó ti ń kọ́ ọ̀tí ń kọ́ wọ́n sáré pé kíní ìkọ̀ gbọ́yé <laughs> wàlámà ájíza Yunus bin Habib nígbà Yunus bin Habib tí ọmọ ń sá àfáwà Khalil bin Ahmed <laughs> tọ́lábà ul Khalil bin Ahmed bí tẹ̀sí lè ṣàtúrì sáni min bá ti ṣe mahali su'al wọ́n tó wọ́n ma kí ó yìí wọ́n náà lọ dájọ́ fún ara rẹ̀ orin náà ni ó sì dájọ́ fún ọ kí lórin náà wàjá wíṣíhù إلى ما تستطيع وجاوزه إلى ما تستطيع وإن ترى بعد ذلك كانت بعد ذلك إن ترى Ọlọ́run ni Ọlọ́run ẹnìkan máa ṣe ìlọ́mọ àgùn tiẹ̀ láyé ní wọ́n ti ti sínú ọkọ̀ báyìí yóò fi mọ́tò gbági ni ọwọ́ amọ́tò ó fi sọ̀kò ó fi wájú kọ ọfẹ́yìn kọ wọ́n rán ha báyìí níbi tó ti máa sọ ẹ̀ ẹja sílẹ̀ mọ́gbìn mọ́tò fún mọ́ kọ́ máa sọ̀kadà rẹ̀ jẹjẹrẹ fọmọ mọ́tò wà ní tiẹ̀ ni tó báyìí báyìí ni ìmọ̀ náà a máa yẹra wa wò bó láti rí bó láti mọ eléyìí yọ máa kéwù lè mọ́mọ́ ṣùgbọ́n àfa agbọ́dọ̀ ràn lọ́wọ́ láti tẹ̀sí síbi tí ọba fi tẹ̀ olówó lè hímà olówó lè hímà òun náà láti parí ẹ̀ wọ́n ní gbogbo ẹni tó bá fẹ́ wá mímọ́ ẹ̀mí rẹ̀ gbọ́dọ̀ ga sókè dáadáa ọ̀rọ̀ máa wo nǹkan tó sí má ti bẹ́ẹ̀ mímọ̀ má sọ pé à ẹnu kí nǹkan mọ́ kí lásán mi ò fẹ́ gbéde lárúbáwá ẹni tó fẹ́ wá mímọ̀ ìṣe báwọn àà ń bá ti máa sahih Bukhari àti sahih Muslim súnmọ́nù yòókù ẹ̀ sílẹ̀ ní òní ìdí ẹ̀ ẹni tó fẹ́ wá mímọ̀ ìṣe báwọn mo fẹ́ mọ̀ Quran kìrá àkàn ìwáyà kan náà mo fẹ́ mọ̀ ẹni tó fẹ́ wá mímọ̀ ìṣe báwọn pé ìwáyà oní tó ń gbogbo ìwáyà ti ń bẹ láyé mo fẹ́ mọ̀ ẹni tó bá ń kọ́ Quran gbọ́dọ̀ sí olówó alẹ́hìn Ibn Abbas ó ní àkọ́kọ́ fún wa nígbà tí ànábì wa kú láyé sallallahu alayhi wa sallam ó ń sọ fún àwọn oníyìn fọ́ọ̀mù wa báyìí ibn abbas ó ní wa ana fi láàrín àti ọ̀rọ̀ kìíní ọmọ ọlọmọdún mẹ́wàá ni ọjọ́ ń gbà náà nígbà tí ànábì kú láyé. kọ̀dà abtu ilà ludatin limil ansor. ilà ludatin limil mi lídà ni ẹni ó ní mo wá lọ bá ìkan nínú àwọn tààjọ wáyé ń jọ sẹ́jọ bí ánjọ kan náà papọ̀ pé. fàkúntù iná lọ́wọ́ àkàdùkọ́ bá dọ̀nà bí yahoo sọ̀rọ̀ láwọ̀ àríhì wàsálà. wọ́n sọ fún pé ọlọ́mọ ti mú ànábì rẹ̀ sọ́dọ̀. wà iná ilmà ó fi àṣàbì. ìmọ̀ rẹ̀ ti ń bẹ lọ́dọ̀ àwọn tàbí rẹ̀. فتعالى بنا نجمع علم رسول الله صلى الله عليه وسلم يا ọkùnrin tá jọ jọ mọ́ ẹgbẹ́ kan náà ọmọ صلى الله عليه وسلم ọmọ ọdún mẹ́wàá afẹ́ kọ̀ǹbá ìgbogbo mímọ̀ ànábì jọ látọ̀dọ̀ àwọn sàábì ah làálà náà nàṣúdù lè áàdùn ọmọtí yàwó mọ̀ mọ̀sádà ń tàbí àwọn ilé lò wá káwúlò fún jọ ìjọ àlẹ́ mọ̀ ìlọ́jọ́ ọ̀làpá ìwọ náà má ra rẹ pín o wọn náà wo bí wọn mọ̀ wò pé à lẹ́kọ̀ọ́ àwọn afáàn bẹ́ẹ̀ o àwọn olè gbèrè mọ̀ sáńsọ bá ń hmm. fún ẹ ó gbèrè ó tún gbẹ́sẹ̀ hmm. ẹ̀ tó bá múra dáadáa kò sì ní bí àwọn tí wọ́n bẹ̀ náà nù wọ́n mọ̀ bí ara dá wà náà nù máa bẹ̀rẹ̀ bí méjì mẹ́ta náà wọ́n bẹ̀rẹ̀ hmm. ẹ̀ òbí lẹ̀ ti kún nìsí. alhamdulillah. bá lọ nìyí so ó lè lọ bá ẹgbẹ́ ohun tí wọ́n jọ bí wọn papọ̀ pé já lọ tún kó mímọ̀ ànábì jọ lọ́sọ̀dọ̀ àwọn sọ̀hábà ànábì radiyallahu anhum bóyá ti ẹ̀kí níyàn ó wúlò fún àlè òun lọ́jọ́ ọ̀la padà kí alẹ́gbẹ́ rẹ̀ wíńtì ẹ̀. fàkàl wà mẹ́ta yàtàjì ilé iná já máa ṣeré wa jọ abúlábìnrin abbas já ṣeré lọ. Hmm. fàzàhárà tó hàbùtù wàtàrọ́kùtù. bin abbas ni mo wá filẹ̀ mo ní ìwọ yìí ọmọ tó ń ṣe òun wá fèsì tó ń fẹ́ ṣe ń tòun. ó wúlò àbí òwúlò padà òwúlò olówúlò ló ń mà nìyẹn. a gbọ́dọ̀ jẹ́ kí fúkọ̀ sí wa kó ṣe kíni kó jìnà dáadáa. ìnáà lọ́sọ̀dọ̀ ìmáàmù wa sáórì. al-imáàmù sáórì. yẹ ibi a máa pa wọ́n lọ́jọ́ àtọ̀sá àtòrun ibi a máa pa wọ́n tó ń ti bẹ́ẹ̀ náà sáwórí àmà àbáwàmà nínú mímọ̀ bẹ́ẹ̀ Malik ibn Anas radiyallahu ta'ala anhu kí ló tẹ̀lẹ̀ afdá bí i tọ́rọ bẹ̀rẹ̀ ilmi ilẹ̀ an na kọ̀dọ̀ sákùf bẹ́ẹ̀ ti fàbá àkọ́ṣọ́lá ibi tí mọ́mọ́ wa Malik tẹ ojú ọ̀nà bí wọ́n ti ń wá mímọ̀ lọ ilé wọn bá já àjálé wọn já ah, àjálé àti igi tọ́jà pákó ìjẹ àpákó gidi ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ ọjà ọ̀sẹ̀ ta ah, lọ ta kátó fi kówó lé kí ó dáa fi ń wá mímọ̀ lọ wọ́n tún ta àjálẹ̀ ọjà ni o ọjà wọn àmọ́ pé ti mọ̀ pé gí mẹ́bẹ̀ẹ́ tẹ́lẹ̀ tọ́da ni wọ́n ti jẹ́ sí pé àṣegí ah, tọ́da ń bọ́ yìí ọyọyọ ya ẹni tí ó ọwọ́ lọ mímọ̀ sí. ọlọ́wọ́ mà náà ewu làwọn ṣe ẹnu owó mọ́tò tó wà láti òkè ìyànà wà áyìn lásán náà ló ń rojú pé ah, ó yẹn ti pọ̀ subhanallah kọ̀ọ̀tún o máa tabúnú lì fọlá máa àdúrú jihada wà láti àná. Ibrahim yóò ní ó ní Abu Yusuf ó ní ẹnì kejì kọ́bí ẹnì kejì ọwọ́ ọ̀tún Imam Abu Hanifa radiyallahu ta'ala anhum jami'a ó ní máa tàlé ibùnú ọlọ́mọ mi kan kún jọ kan. fọlá máa àdúrú jihada wà láti àná. ó lóun ò tiẹ̀ òun ò rojú rẹ̀ òun ò rojú ti wẹ̀ òun ò tiẹ̀ ráyè òun ò ti ṣe gan mo kàn sọ pé ẹ̀yin ará àdúgbò ẹ̀dá fún un ẹ̀fà tí ọmọ us bá ń wẹ̀. kí fà á. mọ̀kọ́ ń yà fúta ní abi hanifa tàṣẹ́yì. ó ní mi ò fẹ́ absent lecture abu hanifa ọ̀rọ̀ wọn ní kọ́ ní sọ̀rọ̀ ara rẹ̀ jáde bá olóhùn ọ̀fẹ́ ní gíyàb níbi ẹ̀kọ́ imam abu hanifa ọmọ rẹ̀ kú ó tún lọ lékeu bí àbá ti bẹ́ẹ̀ mi báyìí tí wọ́n sọ wọn ni ah, kó lọ́pàá jẹ àbí. kó lọ́pàá jẹ ni nígbà sọ bẹ́ẹ̀ wọ́n náà sọ pé ṣé Abu Yusuf lọ pa Yakubu ibn Ibrahim tún lọ pa ọlọ́pàá ọmọ tiẹ̀ náà jẹ́ tọ́rọ̀ bá jẹ bẹ́ẹ̀ a lè ṣe naam bẹ́ẹ̀ náà ni Muhammad bin Hasan. kọ́ọ̀lì tọ́rọ̀ kan ni abi faransé ẹni tí ìmáàmù wa ṣáfihàn ìròyìn lẹ́ẹ̀kan ní abẹ́sọ̀rọ̀ ẹ̀tọ́ sanra yìí ṣùgbọ́n orí ẹ̀ pé kò ń tiẹ̀ òun ni abẹ́sọ̀rọ̀ rẹ̀ òun lábẹ́sọ̀rọ̀ ara rẹ̀ òun tára kalẹ̀ àbí falafina alfa dirhami orí bàbá mi fi thirty thousand dirham lẹ̀ fún mi lógún ogún tí mo jẹ nù nígbà tó kúrò láyé. fanfọ́ọ̀tù kọ́ọ̀tù aṣọ alfa ala nahu wa ṣẹ́ẹ̀. ó ní orin àti nahu ó ní mo ná fifteen thousand lè lórí bí mo fẹ́ ma tú mo fẹ́ ma nahu mo fẹ́ ma orin kọ́ra sọ́mbẹ́ o kọ́ra bàtà o. wà kọ́ọ̀tù aṣọ alfa ala hadith wa ṣẹ́ẹ̀. fifteen thousand tó kù hadith àti fífi mo fi wá ní tiẹ̀ owó bá tán lẹ̀ kí láwà máa jẹ báyìí alhamdulillah ìmọ́tíwà inú tún wo yahya lọ́tàlẹ̀ imam ahli sunna ahmad bin hanbal oní máa al-mihbarati ila al-maqbara wọ́n mọ̀ ọ̀rọ̀ yẹn mọ̀ imam ahmad púpọ̀ máa al-mihbarati ila al-maqbara a máa gbé tíra kiri ni táàfi jẹ́ kí ni táàfi ní kí mọ́mọ́ amẹ́dùn máa gbé tíra káàkiri bí àtúnfẹ́ wá màṣí táàfi kó nù sáré àmà kí o lọ́nà àtòkú náà ní kí o bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ mẹ́ ọ̀yà وقال رحمه الله أنا أطلب العلم إلى أن أدخل المقبرة على يني خلف من هشام أشكل علي بعض من النحس فأنفقت ثمانية ألف درهم حتى أذقته أني مسألة كيكيريكا topic kékeré kan ló wọn gbọ́yé nínú náhù khalafa ibn hisham ni yau bóyá báàbù ìmọ̀fọ̀n báàbù bóyá báàbù tó jẹ máa mọ̀ kíláàpù ìtẹ̀sínà bóyá náà ni tàbí kan náà àbúwábù nàhàwíyà onírọ̀ náà gírámà kíní kan nú ẹ̀ ó polúkú musu fún wọn ọmọ bí wọn ṣe gbàgbọ́ yẹ wọn wá rí pé kò sí nǹkan kan tọ́kàn jẹ́ pé kí wọ́n jáde fa àǹfàkùtù tamanina al eighty thousand dirham lòna tó tamani abẹ́ tamani abẹ́ olóòna eight thousand dirham lòna sí. tó ń fi wá mọ ìmọ̀ yẹn eight thousand dirham èló wọn ná èló lọ ná tó fi sáko yazid bin harun qaal. wọ́n bi imam wa náwáwí léèrè pé báwo ló ti máa sùn. قال إذا غلبني النوم استندت إلى الكتب لحظة ثم أنتبه. wọ́n ní bóòlù tí máa sùn báyìí mọ́mù náwáwí ọ̀yìn à tó wọ́n bá ti dé àkànlára wá bìkan bí tíra wà ní ara àkẹgbẹ́ ti tíra báyìí àkànlára kí ti pa sùn galaja o oorun táwọn máa sùn. ẹ̀kọ́ hímà èròǹgbà wọn àfojúsùn wọn ọgá púpọ̀ bẹ́ẹ̀ ni bí gbogbo ẹ̀sìn lọ náà nìyẹn nínú àwọn irinṣẹ́ ta gbọ́dọ̀ bẹ̀lẹ̀ kọkànlá alẹ́hóbùrù kéèyàn máa ha mímà àbọ́dọ̀ lórin iṣẹ́ yìí náà ká máa ha ló fi ma sí pé mọ́mú aṣáfihàn ọkọrin ó ní ẹlẹ́mì máa ayé máa يممت يتبعني علمي معي حيث ما يممت يتبعني قلبي وعاء له لا جوف صندوق قلبي وعاء له لا جوف صندوق إن كنت في البيت كان العلم فيه معي إن كنت في البيت كان العلم فيه معي أو كنت في السوق كان العلم في السوق أو كنت في السوق كان العلم في السوق dáa a ka ha ló fi jẹ́ sí pé nínú àwọn ìpìlẹ̀ tó dáa jù tá bá fẹ́ rí wa wa lórí mímọ̀ ò ní ká ní àwọn òṣùlù àwọn mùtúùnù tá a nínú fánù kọ̀ọ̀kan yóò ràn wá lọ́wọ́ púpọ̀ ló fi jẹ́ sí pé àwọn onímọ̀ máa ń sọ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ nípa ká mùtúùnù àwọn òṣùlù tí èèyàn bá ní àwọn òṣùlù lọ́dọ̀ yóò ní àwọn káhá Qur'an káwá àwọn ahadith káwá tó bá ti fẹ́ tó fún wa nínú ẹ̀kọ́ tí inú ọ̀rọ̀ ta fẹ́ sọ alwaqtu alwaqtu àkókò ẹlẹ́ẹ̀kejì lánàá àbọ́dọ̀ mọ́nítà àkókò wa ẹ̀ntọ́ ń wá mímọ̀ àbọ́dọ̀ válù àkókò wọ́lọ̀ máa ń lo àkókò ẹ̀bí òsídà ìṣẹ́jú mélòó ló fi ń wẹ̀ sọ ọmọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ àbí ẹjẹ́ àwọn àgbàlagbà kan láàrin wa ọ̀yà àfa ẹ̀yin náà ní àfa àtẹ́jú fúlà black ọ̀yà ọ̀yà ojú yín dojú ẹni tí ọmọ ọ̀yà ìṣẹ́jú mẹ́wìí lẹ́tí ń wẹ̀ lójúmọ́ ẹ̀ máa wẹ̀ lójoojúmọ́ lẹ́kọ̀ọ́ mi báyìí àbí every day náà ni ìwẹ̀ Lagos síbẹ̀ ni ìṣẹ́jú mẹ́wìí <laughs> ẹnìkan ní ní ọ̀sùnkọ́ àti ní ọ̀yọ́ <laughs> ẹ mọ́ túbẹ̀ yẹn wò lọ́dọ̀ tiwa àkàlùkùn ọmọ tí ń dọ́gbọ́n sí tí ọba ti rùn kò sí wàhálà <laughs> ọyọ àfa torí wàhálà èkó ọ̀gbọ́dọ̀ ẹ̀ bọ́dọ̀ má wà lójúmọ́ ẹ̀ wá sí ẹ̀ wá lẹ́kọ̀ọ́ ẹ̀yin dẹ̀ bá wà lẹ́kọ̀ọ́ láàrin ọjọ́ mẹ́ta ẹ̀ máa rùn bí ẹlẹ́dẹ̀ ni ṣùgbọ́n lọ́dọ̀ wa ń bẹ̀ ní ó ṣe dọ́gbọ́n sí kò sí wàhálà tó nǹkan bọ́ọ̀wẹ̀ láàrin ọjọ́ mẹ́ta ọmọ bó ṣe máa ṣe wàhálà bẹ́ẹ̀ bí o ọyà fáwa eight to ten minutes ṣe ẹ mọ́nítò ẹ̀ àbí ó ṣe èsì wà báyìí ẹ ronú ẹ̀rí ẹ ilmi ó yẹ kó kíyèsí irú aṣọ tó máa wọ̀ gan tó máa rà tẹ́lẹ̀tì tí a bá wá mímọ̀ lọ́wọ́ aṣọ tí ò ní ìdíkọ́ ayọ̀ rẹ̀ náà ní kọ́ lọ́ra tó bá ti fọ̀ tán báyìí hù hù ó ti dàbí tuntun padà bàtà táyì pọ́líìsì lẹ́yẹ kọ́ lọ́ra tẹ́lẹ̀tì tó bá ti fẹ́ nílẹ̀ gbára báyìí fún fún gbogbo dọ́sí bí ọlọ́tún kí bọ́sẹ̀ ń lọ nìyẹn fáńlìbùlẹ̀ elmi irú oúnjẹ tó máa jẹ mọ́ máa jẹ oúnjẹ tó yẹ sí pé wọ́n máa tètè máa fọ́ igun kankan máa fọ́ igun nìyọ́ máa wí táìmù ẹ̀ kágbé mú kásí nǹkan kan náà ní tó gbé mi lẹ́ẹ̀kan náà tó kó mẹ́ láàrin ìṣẹ́jú mẹ́ta ṣẹ́jú òun ló fi ń wẹ̀ tó mọ́ ọ̀pọ̀lọpọ̀ tó lébìlẹ́ ní ọmọ iye àkókò tó fi ń wẹ̀ tó bá lé ṣẹ́jú kan ó yẹ kó máa banújẹ́ tó bá dé níbi àá mo lò ṣẹ́jú márùn lọ ṣẹ́jú márùn mẹ́fà kò yẹ kó jù bá ń lọ sí yẹn bá wẹ̀ tó lébìlẹ́ ní mímọ́ ń sọ o ṣẹ́jú márùn sí mélòó mẹ́fà tó fẹ́ wá mímọ́ máa sọ ni pé ìyá kò yá pẹ́ tọ́ílẹ̀tì náà náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí sọ ẹ̀ká pẹ́ bẹ́túmù náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí kì bá ṣe pé èèyàn òrò dáadáa mọ̀tọ́lẹ̀ bìlẹ̀ ilmi five to six minutes ó jù bẹ́ẹ̀ lọ ó jù bẹ́ẹ̀ lọ láàrin five minutes to six minutes ó ti tó wa láti fi wẹ̀ tó bá wá jáde nílé wẹ̀ tó wá lo seven minutes ẹ̀yẹ kọ́ banújẹ́ pé o waste ti ìṣẹ́jú kan tọ́lẹ̀ bìlẹ̀ ilmi gbọ́dọ̀ bá débẹ̀ wọn à ń mọ àkókò wa bó ní ti ń lọ bó ní ti ń bọ̀ ọmọ báwọn afáà ti máa ń ṣe yìn kálejò bá wọn wá ìgbà náà wọn máa gbé pẹ̀ ní wọn. kò yíwá ni tọ́lẹ̀bùlà ilmi àárọ̀ ọ̀gbọ́dọ̀ máa fi kíyàn lọ́mọ fi máa ṣe ziyara wọn á sálámà sí náà ni ó jìnà sí gbogbo àwọn gbogbo àìpọ̀ fóònù tá n kó káàkiri yìí tó bá fẹ́ sọ ọfẹ́ gé ìgbọ́n dáadáa kó jìnà sí máa lo pápá di sọmọ pápá di fóònù àti ẹ̀rí mọ́lẹ̀ lórí níta mẹ́wọ̀n kí n fi àwọn èèyàn mú àhàn lẹ́wà ní fóònù tọ́lìbùl ilmi náà nìyí tó ti rí báyìí tọ́lìbùl ilmi fóònù ti ẹ̀yìn tó bá ti dé pọ́ bá ti ń gbé gbogbo android gbogbo nǹkan kẹtẹ́ ń gbé kiri ní mọ́sùgìlà kò ní ju tètè débi tó ń lọ ó wà ní ètò tí wọ́n fẹ́ ṣe padà pé àwọn ọmọ tá a bá gbà sí prógráàmù tá a bá gbà ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ni wọ́n máa ṣe kí ni wọ́n máa lọ́pọ̀tunítì àti bá àwọn òbí wọn sọ̀rọ̀ á gba fóònù lọ́wọ́ tó bá ti fara mọ́ wulẹ̀ wá máa lọ eléyìí yọ ràn wọn lọ́wọ́ kò ní jẹ́ wọ́n lè máa làkókò wọn bí òtítọ́ àti bí kò ti yẹ eléyìí bá ní bá náà ní àṣẹ àfà àfà àti ọkọ ní kí ọgbọ́dọ̀ mọ́ ọgbọ́dọ̀ mọ́ àfà àfà àlùfà pọ̀ ń gbòòrò àfà tó ti fojú jọ súnà pọ̀ ń gbòòrò ṣùgbọ́n kì í tó ń súnà nígbà tí ọ̀rọ̀ alukuraani bẹ̀rẹ̀ ẹnì kí ìbéèrè gbé alẹ́ alukuraani makhluk aw ghayr fún ìbéèrè tẹ́lẹ̀ wọ́n kà máa bèèrè pé alkùránù kàlámùlá tààrífù jẹ́ máa fún kùránù kàlámùlá nígbà tí fìtínà dé àwọn àfáà fi tì pé kùránù kàlámùlá kí ní àfikún jama zero makhluk àwọn náà ti ní fìtínà lásìkò dáwà pẹ̀lú súnà àwọn láti máa bèèrè sí ìkùránì ni ọ́ <laughs> àbí tẹ̀bìlì ni ọ́ tó rọ́ fojú jọ súnà àwọn láti máa wádìí ilé náà lásìkò dáwà yìí sẹ́nà wá ní alùsúnà ló ń wá o alùsúnà sí ìhùwání ni tó dáwọn kan ti ń dìklẹ́ ara wọn ní ìsìn pé ìhùwání làwọn sẹ́nà báwọ̀ ọmọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ a kàn suspect ni ọlọ́run sì bá wá sí fúnra rẹ̀ lọ́sẹ̀ kíni lọ́sọ̀rọ̀ rẹ̀ jáde pé òun ìhùwání lòun so àwọn eré àní àti wà lákòókò fìtínà pé súnà ti ní àwọn àwọn àjọ tí ẹ̀gún kankan wà lára rẹ̀ ẹjá béèrè sọ́sàkálá ni ọ́ àbí ọ̀sàkóló ẹ́ pé ọ́n ń ṣe ọ̀sàkálá ọ̀sàkóló ẹ̀pàtì wọ́n yẹ sí pé bẹ́ẹ̀ lọ wà dídí alhamdulillah ká kí lọ́dọ̀ rẹ̀ tó nípa báyìí ká máa fà tá a fẹ́ kí lọ́dọ̀ rẹ̀ o ibùnú ti rí ó ní àlàyé lè mú kíni dín fanzuru amman ta'khudhu anhu ni ẹ̀sìn ni o Ọ ẹ̀sẹ̀rẹ̀ ráre o wo bí tó ti gba alhamdulillah àwọn àfáà sí pọ̀lẹ̀ dáadáa wa ìmáàmù wa Malik rahimahullahu ta'ala ya wọn ó mọ ọlọ́sọ́dọ̀ ọ̀rọ̀ ọ wá wa tó tí o lórí laanu. lọ kí tó tó tún

tájọ ma fami mímọ̀ wa lọ́wọ́ tájọ máa gbéyàwó fúnra wa tájọ ma kà fúnra wa èèyàn gbọ́dọ̀ mo ti kéwú mo wálé kò sí tó kíní yẹn ni ó ti fẹ́ kú lórílẹ̀ báyìí kò sí dáa gbogbo wa gbogbo wa láti jókòó ẹ kálẹ̀ tájọ máa pàdé lẹ́ẹ̀kan lóṣù tájọ mo lẹ́ni tí bá ṣe ń gbà wà mọ́dínà jọ́ méjìlá máa káìmà èèyàn méjì gan ni ìkànjọ́ ọmọ yamani ìkànjọ́ ọmọ nàìjíríà ọmọ nàìjíríà yẹn tẹ̀fù tí ìlàjọ́ máa ń ṣe ọmọ yamani ń tiẹ̀ títú àti àkídà la máa ń ṣe ìlàjọ́ máa ń ṣe mùdárọ́sẹ̀ yìí àǹfààní pọ̀ mbẹ̀ tó bá wá fẹ́ ṣe sọ̀rẹ́ ṣẹ́jọ́ máa ń ṣe nǹkan yìí ọgbọ́dọ̀ sí lẹ́ẹ̀sì dáadáa ó wò pé ó ń tọ̀ nínú kẹjọ wà ní lẹ́fù kan náà tàbí kó ju ọ lọ tàbí kó súnmọ́ mọ́ ìwà ẹni tó títí sí pé ṣé wà ná tipátipá ní òfin rántí one percent ẹ̀ lẹ́yìn yóò kó bọ́ ẹ báwọn kò ní jẹ́ ọlọ́nà lọ. so àyàn wa máa ń ṣe wàhálà ń gbá mi téèyàn ní rí irú ẹ̀ lọ́tẹ̀lẹ̀ tí àfa àgbà yìí kò rí ẹni tí làákà yìí ẹ ṣe déédéé díẹ̀ olóhùn sábọ̀dọ̀ lẹ́yìn táwọn ọjọ́ máa kéwú táwọn ọjọ́ máa jọ gbé mímọ́ wò ọyà <laughs> kọ̀rọ̀ àfa àyàn nípa rẹ̀. wàlúùsálìkà fàyínà imam sulaiman bin mihran al-amash. Eh, imam sulaiman bin mihran al-amash ẹni tó bá ma hadith ẹlẹ́wọ̀n pé àfa àti ẹni pé ní amash àfa àgbà ní hadith سليمان بن مهران الأعمش رحمه الله بحث عن زميل في قوة ذهنه أن وين تجسك أو جماعة إما وإما أو جماعة كلام على وقوارش وعلو إمته فلم يجده قولوا فاشترى تيسا فربطه عنده ọ̀rọ̀ sọ́jà àbíkán ti ń tẹ ẹran آه lọ ra ewúrẹ́ kan àà sáré nǹkan kan tá a sá wọ́n lọ rẹ ewúrẹ́ wálé nígbà tí òsà ọ̀sán ju òpònú tí ó gbèsè wájú tẹ́ máa lọ wọ́n wá mú ewúrẹ́ síwájú báyìí wọ́n wá tú mọ́lẹ̀. wàkánà yàkùrọ̀ wà alẹ́ ilẹ̀ ilmọ̀ ọ̀yà so understand àmọ̀sùn ìgbìyàn lọ ẹni tàjọ ma ẹ̀dàkùn ọ̀dà kátàkì ní ìdídà abárí o àwọn táwa wà nílùú kan náà kálukú ní tẹ̀míìl àfáǹkà tí ó fi wúrẹ́ pé àfàhímtà wọ́n máa kà fún títí tí ó jẹ́ pé ewúrẹ́ ìmáàmù wa ahmad ọgbàjúmọ̀ nù tíra lẹ́sìn máa pè ní tayisu la ahmad tayisu ala ahmad ẹran ẹran ahmad tí máa kà kí ó sí lọ́dọ̀ tó nípa báyìí bẹ́lẹ̀ òun ṣe bó ṣe làáfáà ti máa ń kọrin tí gbogbo wa mọ̀ yìí ọwọ́ àti tẹ̀lé kí gbogbo ń ta orí látàárọ̀ ó mú díẹ̀ wà ń bẹ̀ ọwá kò fàwọn kan síbẹ̀ ó ní àkí lan tanala al-ilma illa bí sittatin àkí lan tanala al-ilma illa bí sittatin sa'umbika an tafsili abi bayani zaka'un wa hirsun wajitihadun wa bulghatun wàsúnhùbátù sàbí wàsúnlù zamani. mẹ́fà lọ́ka ń bẹ̀ fún wa kọ́lọ́mù bá san wọ́n lẹ́sàn lére. àmín. àwọn tíra ta lè ké àkókò wọn ti tó òun náà ni pé ká bẹ̀rẹ̀ mímọ́ pẹ̀lú Qur'anul Karim jadwalunu Qur'anul Karim ní ká fi bẹ̀rẹ̀. bọ́lọ̀ ń bá fún ọ ha parí ha parí tọ́ọ̀bà lágbára ha parí rí fọ́ hànlẹ̀ kọ́ wá rí pé tẹ̀jú rẹ̀ dáa kò sí nǹkan kan tó lè tún ara rẹ̀ fẹ́ gbogbo àìsàn tí mẹ́rin ara rẹ̀ kò sí nǹkan kan tó lè tún ṣe tó kọ̀ án sọ́mà pé àwọn ará fi kan bẹ́ẹ̀ bí kíw tí ò sí ní èdè Yorùbá Yorùbá tí ó rí i pé yóò ṣe wàhálà àìn mo lọ́wọ́ ní èdè Yorùbá tọ́ kò sí blood kò sí sá kò sí blood rọ rọ rọ náà ò sí ní èdè Yorùbá gbogbo ha ha náà ò sí ní èdè Yorùbá ha náà ò sí gbogbo àwọn nǹkan wọ̀nyí kò sí nǹkankan tó lè tán ìtàn ahọ́n rẹ̀ yìí ṣe tó ti kálẹ̀ yìí tó kùránì ilé kí kùránì là ń lọ kùránì a mọ̀ kí ahọ́n wọ́n dá tó bá dá a rí pa hanta lè ha tàbálẹ̀ ha gbogbo ẹ̀tàn ilé nàmbà wán lẹ́yìn wá gbà náà a wà sọ kalẹ̀. tafsir wa ulum al-Qur'an a lè mọ̀ tafsir díẹ̀ ma ká bẹ̀rẹ̀ látara tafsir Jalalayn ṣùgbọ́n tafsir Jalalayn ká bẹ̀rẹ̀ lọ́dọ̀ àfáà tí ó bà kọ́ wa pé àwọn àyíká ń bẹ́ńbẹ̀ tí àáfàá wa méjèèjì jẹ́ kọtíra tí wọ́n ti ṣe mistake kárí pé àtọ́ ìdí ẹ̀ láì tí láì ní jápá wa náà wà tẹ̀lé wọn níbi tí wọ́n ti ṣe mistake. bákan náà tábàlẹ̀ lítírà Sheikh Saadi tafsir Karim Rahman sí أو تفسير الكريم الرحمن في تفسير كلام المنان طبعا الذي هنا علي كان تفسير هذا يكون بين عبس بتوحيد هذا بين ما توحيد أن تدى جفوان كبلك ولا الأصول ثلاثة alòsúlù sàlàsà alòsúlù sàlàsà lẹ́yìn wá gbà náà ká lọ síbi kìtàbù tawhid lẹ́yìn wá gbà náà ká lọ ka kásìkò ṣubuhat mọ́bẹ̀rẹ̀ látara kásìkò ṣubuhat torí pé ó lè ju méjèèjì tí ń lọ àǹfààní tó sì níbi kásìkò ṣubuhat ó kéré púpọ̀ ju àǹfààní tó lórí lára òṣèlú sàlàsà àti kìtàbù tawhid lọ tábà sí lé nǹkan kábọ̀ síbi hadith kábẹ̀ láti bí arba'una nawawiya tọ́lọ́mbáyìí máa lọ́wọ́ tá a bá parí lé nǹkan káka umdatul ahkam

pẹlẹbẹ ìpẹlẹbẹ láti máa ń mú ọ̀lẹ̀lẹ̀ jẹ bọ́rọ̀ fíkì wù kórìnà fíkì wù fẹjú púpọ̀ tó o bá rọ́ọ̀lù látọ̀dọ̀ fíkì wù àwọn fíkì wù súnà kankan báyẹn ó ṣe fatiwa tí ó jọ lágbára díẹ̀ ó sì lè máa ti sọ tó dáa kéèyàn kọ́kọ́kọ́ ti kíra fíkì wù mọ́sáàbù yẹn kọ́ mọ́ ṣùgbọ́n láti bẹ̀rẹ̀ mọ̀ yí pé gbogbo ń tọ́ bá dé òdodo lọ́tẹ̀lé kì í ṣe tọ́wọ́ àná tí a ní kàlọ́ mọ̀ tẹ̀lé wọn àgbà náà káwà lọ kọ́ kíra àwọn fíkì tó jẹmọ́ súnà náà lẹ́wọ̀n bá náà kákọ́ òṣèlú fíkì òun náà dáa àti kọ̀wáyé lè fìkì híyà nínú àwọn kátà lè kátà lè fi máa fíkì àbí òṣèlú fíkì òun náà ni kíra tí ìmáàmù wa sáàdì kọ kò tún nǹkan òun tóbi sábà kaṣárehu rẹ̀ á sàǹfààní bẹ̀ dáadáa bákan náà a ti tún lè lọ síbi ìmàmí tó jẹ́ pé a lè pè ní báyà náhù àti sọ́rọ̀ ká lọ kí àṣùròmíyà bákan náà sábà yanjú ilé nǹkan ká padà sí mímí hàtúlẹ̀ ẹ̀rọ sábà kéèyàn náà tán àtúnwá lè máa tẹ̀síwájú sí bákan náà nínú àwọn àmọ̀ fẹ́ ká tún mọ̀ ó náà ni tàríkì ká mọ̀ tàríkì àti àtàrọ́jùm sábà rí tíra kékeré fún yẹn náà alìká tíra kan mẹ́bẹ̀ Mu'jam at-Tarikh al-Islami Ahmad al-Usairi eh, ìyẹn eh, lè rí àǹfààní lára rẹ̀ bẹ́ẹ̀ náà ni nínú akhlaq ìwà rere àti ìwà tó máa kẹ́kọ̀ọ́ máa ń hù ìmáàmù wa eh, sheikh wa Bakr Abu Zayd wọ́n kọ tíra tó jẹ́ sí yóò ti wá láǹfààní bẹ́ẹ̀ ìmáàmù wa Ibn Abdul Barr àwọn náà kọ tíra tó jẹ mọ́ bẹ́ẹ̀ náà kódà ìmáàmù wa Ibn Uthaymin rahmatullahi alayhim jami'a àwọn náà kọ tíra tó jẹ́ sí pé ó lè ṣe wá ní àǹfààní nípa adab طالب العلم هذا وصلى الله وسلم وبارك على عبده ورسوله محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله وبركاته